rere bada awudu bilahi mina shaitan rajim ọlọ́mọba ni wọ́n máa arsalnaka illa rahmatan lil alamin ọlọ́mọba ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ọ̀ràn wá sílé ayé bí ìbàjẹ́ kọ́ wá jẹ́ àánú fún wa àánú lànàbí jẹ́ ọlọ́mọsàjà ara àánú náà kí ni wọ́n ń pè láàánú òun náà ni kéèyàn máa tẹ̀lé anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ò ní sọ fún wa pé ká kú omi kankan illa wa fihi mahlaka àfi kó jẹ́ pé ìparun wà ń bẹ wa wailun òfò wà ń bẹ wa khasara wàhálà wà ń bẹ wọ́n wá kí gbogbo àwọn elétò náà kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sẹ̀ fún yín bí ló ṣe yín náà ẹ̀ sì tún dúró ti dáwà torí dáwà ò tó nǹkan mọ́ lérí ilẹ̀ dájẹ àti dáàpò òun ní kálukú bá ká dáwà òun náà ní ká máa ṣàlàyé halal wal haram bayanu halali wal haram ká máa ṣàlàyé kí lọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ kí lọ́lọ́run ṣe léwọ̀ sẹ́yìn tàbá ti ń ṣàlàyé ni àwọn èèyàn máa sá fún èèwọ̀ wọn ò ní ní problem tàbá ti ń ṣe ntọ́ yẹ kí wọ́n ṣe tàbá ti ń sọ ntọ́ yẹ kí wọ́n ṣe ní halal tí wọ́n bá ti ń ṣe é wọ́n máa rore ẹ̀yọ́ màyá mi ẹ̀rí tíra tó dáa jù tá a máa ń gbọ́ tá a máa ń kà òun náà ni alukur'an ẹ̀rí ìmọ̀nà tí ò ní dàrú ìmọ̀nà tí ò ní dàrú títí ayé òun náà ni sunna anabi wa muhammad ẹ̀rí ọ̀rọ̀ tí da ọ̀rọ̀ tó burú jáì téèyàn gbọ́dọ̀ máa gbọ́ téèyàn gbọ́dọ̀ máa ra sídi rẹ̀ tó gbọ́dọ̀ máa tẹ́tí sí òun náà ni àdádálẹ̀ tí wọ́n ń pè lẹ́sìn sórí ìtàn bá dálẹ̀ nínú ọ̀rọ̀ ayé bọ́ọ̀ bá ti ní owó ac yọ fáànù ilé rẹ o fi ac bọ́ àdádálẹ̀ nu bọ́ọ̀ bá ti rí kan tó wọ̀ rà á máa ń wulẹ̀ kó wádìí pé sá wọ àbí ànábì ọ̀wọ́ nítorí kìí ṣẹ̀sìn ibi ọba wù ọ ní ọkọ ojú ilé rẹ sí kẹ́nìkan mọ̀ sọ fún ọ pé ibìkan lọ́pọ̀ lọ́kọ́ ojú ẹ̀ sí torí kìí ṣe mọ́ṣáláṣí kìí ṣẹ̀sìn àmọ́ níta bá ti pè ní ẹ̀sìn jama evidence yóò wà nínú Kùránì àti sunna ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-Islam ẹ̀rí ẹ̀sìn Islam jẹ́ al-hifth ad ó dé láti wá bá wa mójútó nǹkan márùn bálẹ̀ kùránì ṣoṣo tó bí súnà náà bí ṣe pọ̀ yẹn nǹkan márùn péré ni wọ́n bá wa mójútó alákọ̀ọ́kọ́ ńbẹ adin alukur'ani wa ọfẹ ọfẹ ọwa láti wá bá wa mójútó bá a ṣe jẹ́ lẹ́sìn torítọ̀ bá ti ṣẹ̀sìn ọ̀ ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì anafs ọwa mójútó bóòlà ṣe ni máa gbẹ̀mí ara wa ló fi ní ẹ má para yín o ló fi ní ẹ ní ọba pààyàn ẹ̀pọ̀ náà lẹ́yìn náà ọwọ́ amójútó àlàákìl làákàyè wa mẹ́mórì tí ọlọ́run ọba dá sínú ọpọlọ wa bí ò sí ní dàrú lọ́wọ́ ní gbogbo ohun tí ó jẹ́ kọ́pọlọ wọn dàrú ẹ má mú o ẹ má jẹ o ẹ má gbọ́ o tọpọlọ òní ṣiṣẹ́ dáadáa ma lẹ́yìn náà wọ́n nẹ́sìl ọwọ́ amójútó kíkálukú ó dúró lérí ìyàwó ẹ̀ má bá yàwó yàwó sùn má sì bá ọmọ ọlọ́mọ sùn torí wọn náà ọ̀fẹ́ kán dẹ́dọ̀ tiẹ̀ ó sì ń gbọmọ tiẹ̀ náà sá nítẹ̀yìn bá wá ṣe fún wọn nílé ọkàn wọn ṣe fọlù ẹ̀ náà tọ́lẹ́sàn òkè ọwọ́ amójútó bọ́mọ òsì ní dàpọ̀ torí táwọn bá ti dàpọ̀ wá lọ́ọ́ èmi mo lóyún ìwọ ẹni báyìí ló ní padà yọ àdáṣe ra wọn ẹ̀sìn wa mójútó pé kálukó so igi ká sì mọ ìyàwó lágbájá pẹ̀lú lágbájá ó di mélòó jama ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn alimaal ẹ̀rìn ẹ̀sìn wa mójútó bówó wa ò sì ní dàpọ̀ torí tó bá ti dàpọ̀ kíní máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ibẹ̀ ìjà ni jama gbogbo àwọn tí Buhari ń lé káàkiri ń sìn kí lọ́dà wọn pọ̀ owó òlu ẹ̀yọ́ máa yá mi kálukú ṣiṣẹ́ tiẹ̀ kálukú sì gbowó tiẹ̀ má gbà mí kémi náà má ṣe kíní kémi náà má gbà ọ́ ẹ tó sọ tó dúkù lẹ́yìn márùn-ún àwọn afa sunna wọn ka kuraani pọ̀ àwọn ẹsẹ̀ dali turuja una rọ́ọ̀ wọ́n máa kà á pẹ̀lẹ́ wọ́rọ́ tìlìlì kuraana tẹ́rìtìlà wọ́n máa kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa wá mú àwọn kùnmọ́ òkunnu rẹ̀ jáde àwọn afa sunna wọn làwọn kà á látòkè délé àwọn rí i pé nǹkan márùn-ún tẹ̀sán wa mójútó nìyẹn kò wá sí tó kù mọ́ bẹ́ẹ̀ sọ kankan sìn á kì í bọ́ nù kan nínú márùn-ún yìí ẹ wàá rèé tí wọ́n náà wá yanjú lé ní méjì péré ni ọ̀rọ̀ bí a ṣe máa jẹun rọrùn tá a ní máa jalè olè ni wọ́n ń pè ní tẹ́tẹ́ o ẹ̀yọ́ màyá mi ẹlẹ́ẹ̀kejì ní akil bá a ṣe mójútó ọpọlọ wa tí òfin ní dàrú torí tọpọlọ bá ti dàrú òjé èèyàn má ọpọlọ la fi wá bí ń sìn ọlọmọdé a máa bọpọlọ bá dàrú tó bá fi lè yẹ ń sìn èèyàn ní kọrí sílé má ọ̀tọ̀ níbi tí wọ́n ọlọ́run jẹ́ kan sọlọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀sìn wa ẹ̀sìn islam ẹ̀sìn tó dáa jù ni ọlọ́run ọba ní ìnàdínà bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní ìnàdínà ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run indalahil islam islam ni o lẹ́yìn islam kò sẹ́sìn mọ́ gbogbo tí wọ́n bá ń pè lẹ́sìn bẹ́ẹ̀ bá jòkó tẹ wò wọ́n báyìí ẹ̀ pé wọn ò máa ta tẹ́tẹ́ wọn sì máa ṣeré lẹ́yìn islam jama ọlọ́run ní kò sẹ́sìn mọ́ wọ́jà àlè islam islam táwa wì í já a eléyìí náà li'annahu dinun shamilun li shu'uni jami'il hayati kulliha gbogbo abala ayé wa pátá ní islam wa dá sí ọ dá sí bá a ṣe ní àdéhùn kan nípa ọlọ́run tí wọ́n ń pè ní akida tó ní lẹ́lòmíì lẹ́yìn ọlọ́run tó nígbàdá lé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọwọ́ adásẹ̀ ìbáàdà ipe tá bá ti délé ayé yìí tá à ń jẹ tá à ń mu ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀ dá wa ọlọ́run nìkan láti máa sìn á sì máa sìn pẹ̀lú súnà tànàbì lẹ́yìn náà ẹ̀sìn tún mú kíni wá al-akhlaq at-tayyiba bóò láṣẹ ní ìwà dáadáa sí òbí wa àwọn ẹbí wa àwọn ọ̀rẹ́ wa àwọn níbọ̀ wa àwọn ẹni tá a mà rí àtẹni tá a mà rí ẹni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ò ṣẹ̀sìn wa kọ́dà bá ṣe ní ìwà dáadáa sí ẹranko tí ń lọ tí ọ̀sẹ̀ wa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní al-muamalat ẹ̀sìn mójútó bò lẹ́nì kọ̀ọ̀kan wa láàṣẹ mọ́ ṣiṣẹ́ aláàlí nítorí pé ilé ayé tá a wà yìí tá a bá ti sin lọ́n tán tá a bá ti sin lọ́n ká ṣe kí ni ló kù ká jẹun ọlọ́run wa ní ẹ̀sìn mi ẹ̀sìn jẹun ṣe é rí ẹ̀sìn oyè yóò wá mójútó wa nínú mọ́ṣáláṣí tá a bá ń kírun yóò mójútó wa tá a bá ń gbààwẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa a máa ṣàlùwàlá bá a bá mú mi ẹnìkan ò mọ̀ jàmá àfi ń sin lọ́ọ̀ ni a sì ní mumi tọ́lẹ̀tì jama ẹ̀sìn ọ̀dà sí sàká wa owó tó wà lọ́wọ́ wa bó la ṣe sàánú àwọn tí ò ní ẹ̀sìn ọ̀dà sí ká lọ sí hajj ká lọ lè rí àwọn àmì ọlọ́run ṣe rí gbogbo tẹ́sí ń sọ yìí kìí nìkan lẹ̀sìn ẹ̀sìn tún dá sí kí la jẹ ní tá a jẹ ibi tá a ti rówó tá a fi jẹ ẹ̀sìn dá sí kí la mu ibi tá a ti rówó tá a fi mu ẹ̀sìn dá sí lẹ́fìn ní tó ọ́ dé alijanna abẹni tí o bá wọ náà ni ọ wọ kọlọ mọ́sàwá lọ́mọ aná wọ́n ní látàzá ló kọ́dà máa abùdí ẹnìkan kánú wa tá a bá gbé wa dìde báyìí àní ti kó nbí ta wa tí wọ́n fi bí wa ní nǹkan mẹ́rin wọ́n bí wa nípa ayé wa nípa ọ̀dọ́ wa nípa nípa owó wa níbo la ti rí níbo la ṣe kíni níbo la ná sí kìí ṣe àwàdà jama bẹ́ẹ̀ bá ní mùsùlùmí lòun mùsùlùmí lòun òun lọ òun tó òun tó òun ẹ òun gbàwẹ̀ àwa ní iṣẹ́ wo ló ń ṣe ọwa ní tẹ́tẹ́ a sọ fún pé ẹ̀sìn ó gbégi lé tẹ́tẹ́ yìí ti ń jẹ́sìn ni pé ká gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ọlọ́run ní tẹ́tẹ́ ọ̀dà tọ́wọ́ bá ti wá ń ṣe é ọyìn ọ gbọ́dọ̀ sọ́lọ́run lẹ́nu ọ̀ ń ṣe ọlọ́run ẹni bá ń ṣe ọlọ́run èpè lẹ́lẹ́sìn ẹ rí ẹni tí ń lọ tí ń lọ tí ń bọ̀ tí ń wá tí ó jẹ́ ká anábìíní barakallahu li ummati fi bukuriha anabi ni mo ti ṣàdúrà fún gbogbo àlòmọ̀ tí n bá ń jí jáde láàárọ̀ tí ń wá ti ọ̀jẹ̀ lọ tí ń wá ti ọ̀jẹ̀ lọ tí má ti ń lọ bí iṣẹ́ rẹ̀ báyìí tí ń lọ ní owó rẹ̀ bísínẹ́sì ni iṣẹ́ ọ́fíìsì ni tí má ti ń lọ tí ń bọ̀ anabi ni mo bẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn jálè baríkà ọmọ bẹ̀ lérí iṣẹ́ rẹ̀. àwọn sàhábà dìde wàánu láàyè tá àlẹ́ àlẹ́ yìí kọ́lọ́ mọ́sàbá ni kẹ́ gbogbo wọn ọlọ́ọ̀bá ni yá ayọ̀ lẹ́dínà àmánù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdáná òdìyàlẹ̀ sọ́lá tìmí yọ́mìlì jùmọ̀ tí wọ́n bá ti pèrún jọ jimá ìrún ẹlẹ́ẹ̀kejì fasa'u ila dhikrillah ẹ tara ṣàṣà ẹ lè gbọ́ kútùbà wadaru al-bay'a ẹ̀yin sàhábà ẹ fi títà ríra alẹ́ kí ni wọ́n máa ń ṣe o wọ́n máa ń ta wọ́n sì máa ń ra kò sí mùsùlùmí tí yóò gbọ́dọ̀ mọ̀ ṣe é kọ́dà yìí dérè lè máa mú ọ wà nǹkan kan máa ta wà fà ọ wà bísíǹnẹ̀sì kan máa ṣe kún ìmáàmà rẹ kún ọmọ tó nǹkan kéwú tí o bá tó jẹ àmọ́ táwọn ará àdúgbò bá ń san bíi ten thousand fọ́mọ kọ̀ọ̀kan a sì wá ní ọmọ fifty èlónú jama aha àfààní ti rí sẹ́ kọ́mọ darẹ̀ láàmú mọ́ kọ́lọ́mọdé ilé kéwú tí olókùn tí ọmọ ṣe kíni tí ọmọ ṣàdúrà torí àwọn máa ń gbowó tá a bá ń kọ̀yàn kéwú àfi tó bá lóun ò gbowó nìkan lókù. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kí làwọn sábà ń ṣe yìí tọ́lọ́mù fi ní kan jimá nígbà tá a wá kí jimá tá a jàmá ọlọ́run níwájú idha qudiyatis salah fantashiru fil ard wabtagu min fadlillah wadhkurullaha tuflihun ọlọ́run ọba ni ẹ bá kìjì máa ta ẹ má jókòó mọ́ṣáláṣí o ẹ má lẹ́nu fa tẹ̀sùbá o wọ́n máa ní àáfà ẹ̀ lọ́mọ́ àní kò sí kankan àlọ́ àníbì kan lọ à ah, ọlọ́run ni ẹ jáde ẹ padà bí iṣẹ́ o irun mo ní ẹ wá kí ẹ sì ti kì í útùbà mo ní ẹ wá gbọ́ ẹ ti gbọ́ ẹ wá padà lẹ́nu iṣẹ́ yẹn máa wá ọlá ọlọ́run káàkiri kí náà ń pè lọ́la ọlọ́run jàmáà <laughs> ọmọ èèyàn wa paṣẹ ti ọwa ní tẹ́tẹ́ lòun máa ṣe kíni lòun máa ta kíni wọ́n ń pè ní tẹ́tẹ́ jẹmọ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀dàrú ebi kí kẹ́nìkan dáwó kẹ́nìkejì náà dá tiẹ̀ kẹ́nìkẹta náà dá tiẹ̀ kẹ́nìkẹrin náà dá tiẹ̀ kẹ́nìkan wá kó kọ́ máa lọlé ọ̀tán kò jù bá lọ láyé tí kalukura mi láyé tí sọ̀rọ̀ hadizi ta ló bẹ lọ́n kí property rẹ̀ àtògùn rẹ̀ kó di tẹni ẹlẹ́ni. àmọ́ ní Islam láti máa rí pé tẹ́tẹ́ ọ̀dà nínú ẹ̀sìn mi jàmá tẹ́tẹ́ gan-an ojúlówó ọ̀nà tá a gbà rówó tá a gbà di èèyàn ni. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọlọ́run bá wà láà ìwọ́n ń sọ fún ọ ní alukur'an ẹ̀yọ́ máa yá mi tá bá ti ní kò sọ́nà mbẹ́ ọ̀fẹ́ o ọkọ̀ o ọgbà o ọgbà o ó ti ṣetán o òye ṣetán o kò sọ́nà ń bẹ̀ náà. ẹ jẹ́ àlọ́lẹ̀ wo alukur'an al-karim ẹ jẹ́ àlọ́lẹ̀ wo suratul ma'ida quran five aya ninety to ninety two quran five aya ninety to ninety two sórí tó bá lọ jẹ́ ni ọlọ́run tọ́lọ́run bá ní má débẹ̀ tọ́lọ́run bá ní débẹ̀ èyí ṣẹ́ ni ọlọ́run mọ́ ètí wọ́n pè ní bẹ̀rù ọlọ́run òun náà ní ṣe é kò sì máa ṣe má ṣe é kò sì kó mbẹ ọlọ́run bá wa sọ fún wa mbẹ ń sọ̀rọ̀ tẹ́tẹ́ ń sọ̀rọ̀ ọtí ń sọ̀rọ̀ ìmọ̀-bọ̀rìṣà ń sọ̀rọ̀ ká máa wọṣẹ́ bọ́ọ̀ bá ti ń wọṣẹ́ wàhálà ti dé ọ̀fẹ́ mọ́jọ́ làbí ọ̀fẹ́ sáfún kádàrá burú tọ́lọ́n sì ní kádàrá méjèèjì lòun fi ṣe kínni lòun fi tètò ayé ọlọ́run bá wa sọ nu Koran ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamr ọlọ́run ní ọtí mímu àti gbogbo tí máa ń dọ̀pọ̀ lọ́rù al-khamru kullu ma khamara al-aqila ní tí wọ́n ń pè lọ́tí òun náà gbogbo tí máa ti ń dọ̀pọ̀ lọ́rù kódà o lè má jẹ mímu o lè jẹ jíjẹ o lè jẹ fínfín wọn làwọn yẹn ń fin alábòkun eré ọwọ́ adarú kò ní máa ti ń ṣe mọ́ àṣẹ ń bọ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run bá ní innamal khamru ọlọ́run ní ọtí mímu gbogbo ìran ọtí wal maisiru àti tẹ́tẹ́ títa wal ansulam wal ansaba àti ká lè pẹran fóòsà nítorí pé òòsà yẹn nídìí ẹran kó lè bá a ṣe ń máa ń ṣe é fún wa àwọn tí wọ́n ju ẹran sínú odò Ọ̀ṣun kí ni wọ́n ń bèè lọ́wọ́ omi jama wọ́n fẹ́ kí omi yẹn fáwọn lẹ́mìí gángan kó fáwọn lálàáfíà àṣeyọrí lérí iṣẹ́ sómi omi ni abẹ́ni tó ní kí omi ọmọ sàn lọ́lọ́hún ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń pẹran tí wọ́n ń pẹran sídìí òòṣà wọlé asìláàmù àtàwọn tí wọ́n ń lọ lè wọṣẹ́ rídìsùn mi ní amálẹ̀ ṣèitán ọlọ́run bá ní ìdọ̀tí ni iṣẹ́ èṣù ni fájítẹ́ni bú ọlọ́run ni ẹ jìnnà sí i ẹ jìnnà sí i la'allakum tuflihun kẹ́ ẹ lè jẹ́ni tí ó jèrè kẹ́ ẹ lè jẹ́ni ọ̀la kẹ́ ẹ lè jẹ́ni tẹ́ láti bọ̀ tán dáadáa ẹ sí i tí mo kà á lẹ̀ yìí o. إنما يريد الشيطان أن يوقع العداوة والبغضاء في الخمر والميسر ọlọ́run bá ní ṣe rí èṣù tẹ̀ ń sá fún ni gbogbo wa là máa ń bẹ lọ́n pé ọlọ́run mọ̀jẹ̀ àárín lọ́bi èṣù wa o má sì jí kéṣù ọ wá bá wa níbi tá a ṣe kíni ibi tá a wà má jẹ́ àpàdé èṣù má jẹ́ èṣù ọ pàdé wa kò sẹ́ni tí ń ṣàdúró èṣù lójúmọ́ kọ́ lọ́mọ jẹ́ wọn ṣàgbákò èṣù ọlọ́run wá ní sẹ́ wá rí èṣù tẹ̀ ń sá fún ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ibi wọn bá ti ń ta tẹ́tẹ́ ni ilé iṣẹ́ rẹ̀ ibi wọn bá ti ń mutí ni tó o bá ti wà níwájú bí wọ́n ti ń ta tẹ́tẹ́ àbọ̀ wà nílé ọtí ó ti wà nínú kọ́ńpìnì ṣèitọ́n ẹni tó lè bá ṣèitọ́n nínú ilé rẹ̀ sọ ma pé yóò mú ọmọlẹ̀ náà ni yóò wá bẹ̀rẹ̀ sí da ọ̀rọ̀ rẹ̀ rú láti bẹ̀ ọlọ́run wá ní ẹ̀rí èṣù innama al-adawata wal-baghdha'a fil wal-maysiri yóò da ọ̀tálẹ̀ láàrin yín yóò sì da ìbínú lẹ̀ láàrin yín ẹ padà dọ̀tá ara ẹnìkan kó one million lẹ̀ ẹnìkejì náà fi one million lẹ̀ ẹnìkan bá kó two million lọ́ba lọ ẹnìkan fi káàlẹ̀ tòun náà fi káàlẹ̀ jàmá mùsùlùmí wọn làwọn ń bẹ́ẹ̀tì ẹnìkan wá kó ká méjèèjì ó kó lọlé ọlọ́run bá ní bàgùdọ́ ẹ̀ ní yọnu síra yín lérí ẹ̀ ẹ̀ sọ̀tákù ni kódà bóńtọ̀ wọn bá tún padà délé tíyàwó rẹ̀ bá béèrè pé ń bo ní káà wà ah wọ́n ti jẹ́ ọlọ́run ni yóò sì tún dọ̀ta àwọn ẹbí ẹ̀ àdáwà wàlúbàgọ́tọ̀ ìbínú kò ní sí resting of mind nínú ayé yín má tẹ́ ẹ bá ti mutí tẹ́ ẹ sì ń ta tẹ́tẹ́ ọlọ́wọ́n bá ní wayasuddakum an dhikrillah ẹ nírántí ọlọ́run o bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ yìí wà á ní sọlá ẹ ní kírun mọ́ o bẹ́ẹ̀ sì ń lọ mọ́sálásí ìkíkùkì lẹ́ẹ̀mọ́sí kí ni lẹ́ẹ̀mọ́ kí fa alihamtu muntahun ṣé ẹ ti ṣetán láti túbà tẹ bá ti túbà èmi náà fèrè jìn yín o ta ni ń sọ̀rọ̀ yìí jàmá Allah my brother my sister are you ready to repent so ti ṣetán nígbà tí ayé ayé sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà wọ́n ní intahaina intahaina àwa ti stop ẹ o àṣemọ́ o àṣemọ́ o ọlọ́run sì pa gbogbo èyí tí wọ́n ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ fún wọn wàtíhù Allah wàtíhù Rasul ọlọ́run bá ní ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé ànábì wàhádàrú ẹ sọ́ra wàhádàrú ẹ sọ́ra wàhádàrú ẹ sọ́ra ẹ sọ́ra ẹ fura ayé yóò bàjẹ́ látara tẹ́tẹ́ àtọ́tì àti kẹ́ ẹ máa pẹran fóòsà àti kẹ́ ẹ máa lọ lè wúṣẹ́ ẹ máa mu ọtí ẹ máa ta tẹ́tẹ́ ẹ máa wá pọn ẹran sídìí òòṣà ẹ sì máa wòṣẹ́ fàlámù anamà alárọ̀sùn nínàlìbàlà gòlìmọ̀bí ẹni yóò yẹ yín pé ànábì ti mọ̀ ọ́n sí yín kò lè mú yín pé ẹ má ṣe é kọ́kàn sọ fún yín náà ni àfọ̀ lágbára láti kánṣu tẹ́tẹ́ gambling ìmáàmù lágbára wọ́n sọ tipábáká ní mọ́sálásí ni jama ọlọ́run ní bẹ́ẹ̀ bá lẹ̀ nígbọ́ tọ̀ kánábí ọkàn sọ fún yín náà ni yín tí ń fẹ́ kẹ́ ẹ rí tí mo fi ní ẹ má ṣe ẹ padà pàdé ẹ̀ wájú tètè lọ́mọ àti ní ká má ṣe kankan kò fẹ́ ká rí wàhálà kan ni bẹ́ẹ̀ bá ti wá ṣe kò ní rí wàhálà yẹn bẹ́ẹ̀ bá ti ṣe consequence ń bọ̀ àwọn afáàní àyà yìí ta báwo àyà ninety to ninety three ninety to ninety three ẹ̀dá lọ́lẹ́ ká pẹ̀lú reflection nínú ilé kí wọ́n náà gbọ́ ntọ́lọ́wọ́n bá ń sọ chapter five Quran five àyà ninety to ninety three ẹ̀yọ́ Miami, mi nínú ẹ̀sìn wa tó o bá lọ́n jẹ́ mùsùlùmí kìí ti pọ́ kàn máa dé sábàkà ọ máa lu eyín maka ọ máa mú tẹ̀sùbà káàkiri oye ọ máa wá máa wọṣọ funfun bàtà funfun káà funfun níjọ sannde ètò wọn ń pè islam kọ ìdá ń pè islam ẹ̀ mọ́jàmá ní ká máa lo ń tọ́ wà nínú ìwé tí wọ́n sọ kalẹ̀ fún wa tó ti lóò lo alukurani mọ́ alukurani wà fún ìwé ìmọ̀lọ́nlọ́kan alukurani wà fún ìwé ìjọsìn alukurani wà fún ìwé àdúrà alukurani wà fún ìwé òfin way of life bá a ṣe lo ayé wa sẹ́mọ̀pọ̀rọ̀ afẹ́rọ́wó ń sìn kì í sọ̀rọ̀ mọ́ṣáláṣí kọ́dà àwọn ẹni tó bá lọ mọ́ṣáláṣí tí ń lè polówó ọjà ipa ìdákun àṣẹ kó mọ́tò kan dé sìn ẹ one point five ni ìmáàmù ẹ fún mi nígbà láàyè kí n sọ fáwọn èèyàn ẹ̀yin jẹ́ máa sọ̀lẹ́ àlẹ́ nàbí ìkẹrì yín àbí bó ṣe wí náà kọ́ ẹni tọ́rọ̀ <laughs> òye a ní àṣẹkọ àwọn product kan dé ẹ a ní káwọn fọwọ́ fún wa ní ìṣẹ́jú márùn lẹ́yìn jimá ẹ iye báyìí là ń ta anábì ní kẹsí pèlè pé ọlọ́run níjọ ta nítorí pé àyítajà nínú mọ́sálásí àyípolówó ọjà nínú mọ́sálásí ṣe é mọ̀ pé ọ̀rọ̀ mọ́sálásí ti yanjú ṣe wá rí ọ̀rọ̀ wa àtajà ìtalọ́wà ẹ̀sìn tí wọ́n á tẹ̀lé wa lọ́ta Umar bin Khattab nígbà tó di ọjà ó ní gbogbo yín tẹ́ wà lọ́jà ó ní gbogbo yín ẹ lè padà sí mọ́sálásí kẹ́ ẹ lọ lè wo ipò tí ń tẹ̀ ń ta wà nínú alukur'an ẹni tí ó bá padà sí mọ́sálásí tá a bá gbọ́ pé ọ̀tà takuta lọ́jà ń bí tọ́ta kò òfin kur'an á lè kó lọ́jà á sì hàn lè mọ̀ á sì jẹ́ ń ọ̀rọ̀ umaru ìjọ yé wa pé ẹ̀sìn dá sí mọ́sálásí ó sì dá sí ìta mọ́sálásí kẹ́nìkan mọ̀ pé ẹ̀sìn tó ń gbà pé this is my job iṣẹ́ táwa ń ṣe nìyẹn this is our company company tiwa nìyẹn kọ́ọ̀sì tẹ́mi ṣe nìyẹn yàfa ìdí ń tilẹ̀ jù àfa alágbájá bá ṣe ìyín máa ń ṣàdúrà fún mi lóṣooṣù àfa àtàmọ̀dò wa bá ń ṣe ìyín máa ń ṣàkóra yàsí fún mi why you you always you, you you you used to condemn this is not good that is not good. mo ní ọmọ ìyá wọlé farabalẹ̀ farabalẹ̀ kọ́ ka kuraani ẹni tí ń jẹ́ mùsùlùmí lẹni tí ń lo kuraani ọlọ́run ti wá sọ ní kuraani five verse ninety to ninety three ìpè gambling àti alcohol highly prohibited by allah subhanahu wa ta'ala kí ló tó kù mọ́ jama ọlọ́run wa ní àwọn fáwọn mú kò mú òkun ọ̀rọ̀ àyà yìí wọn ní alákọ̀ọ́kọ́ ni pé tá a fi mọ̀ pé ọ̀rọ̀ gambling àtọ́tí kì í ṣe ọ̀rọ̀ kékeré ọlọ́run bá fi sí kàtégórì ẹ̀bọ sẹ́wọ̀n pé ẹbọ wọ́n fẹ́ da nǹkan kan papọ̀ mọ́lọ́n ẹ fẹ́ pẹran fógun ọlọ́run ló sì sóore ọlọ́run ni ó yẹ kẹ́ máa bẹ̀rù ọlọ́run wá fi sáàrin ẹbọ tá a fi mọ̀ pé bọ́ ọba lọ́ọ̀ ṣe bọ́ ọba ń ta tẹ́tẹ́ eré ewu lọ wa ó rí bọ́lọ̀ ṣe tó ni yín wá ń fi ẹbọ yín fi sínú kàtígórì àwọn tí wọ́n ń ṣe kínní àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ wọ́n ní tá a fi rí reflection ṣe lérí àyà yìí ni ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sọ pé innahuma rijis ọlọ́run ní ìdọ̀tí ni alkadar ọlọ́run ní tẹ́tẹ́ ìdọ̀tí ni owó dọ̀tí ni ọtí mu ìdọ̀tí ni ìdọ̀tí ló mú àárẹ̀ ló mú wàhálà ló mú ẹ jìnnà sí ọlọ́run bá ní ìdọ̀tí ìdọ̀tí yẹn jẹ́ àmọ̀ pé kò sẹ́nìkan tí ó fẹ́ kí ìdọ̀tí ó wà nínú ilé òun àbí nínú aṣọ òun torí ìdọ̀tí kò sóore ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn afáàní tí reflection wọ́n fi lágbára lérí àyà yẹn òun ní ọlọ́run ní mí ní àmàlẹ̀ ṣèitán Allahu akbar ọlọ́run níṣẹ́ ṣèitán pọ̀ tí máa ń ṣe o ṣọ́ọ̀bù rẹ̀ sì pọ̀ o àwọn kíọ́sì rẹ̀ pọ̀ o àwọn àyè títí máa hàn yín léèmọ̀ títí máa bayé yẹn jẹ́ pọ̀ o nínú ẹ̀ ní ọtí mímu àti tẹ́tẹ́ títa mìíràn amọ̀lẹ̀ ṣètọ́ ta ló wá bẹ lọ́hùn kí èso ráyè nínú ayé òun wọ́n ní gbogbo èèyàn tí ó bá fẹ́ kí èso orí ààyè nínú ayé òun tí ó bá fẹ́ kí èso destroy ayé òun kó jìnnà sí tẹ́tẹ́ àti ọtí mímu àwọn fáà nínú tọ́lọ́hún tó sọnù ayà yìí ó ní fájì tẹ̀nìbù ọlọ́ọ̀ni ẹ kú ń o ẹ kú ń o tọ́lọ́hún bá ní ẹ kú ń ó ti rí nǹkan kan wájú ọ̀rọ̀ kọjá pé àṣẹ bí owó ńlá fi kọ́lé yóò padà ta lé yẹn jẹ̀mọ́ yóò padà ta lé yẹn bó bá jẹ one million lé ní jẹ̀mọ́ tí ń rẹ́rìn káàkiri wọ́n padà gba ní five million tó bá fowó ó bá jẹ fifty million tó kọ́lé tó ra mọ́tò tó ṣe gbogbo ẹ̀ ìjọba ta tó fi lé ta oye àtowó káàṣì tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n gba ní hundred million jẹ̀mọ́ yóò tún padà sóko rẹ̀ náà ni ọlọ́run ní nǹkan kan bẹ níwájú tẹ́tẹ́ àtọ́tí fọ́jítẹ̀ níbù ẹ jìnnà sí òkè nǹkan wọn má dé bá yín o. àǹfààní nínú àyà yìí àtún rí ọlọ́run tó ní okó la adáwà ọlọ́run ní ọ̀tá tọ́ta bá ti ń lé yẹn jàmá kò sí sinmi má ọ̀tá wọn máa lé yín ẹ̀yin náà máa lé ọ̀tá kò ní sí ìfọ̀kànbalẹ̀ nínú ayé yín tẹ́ ẹ bá ti mutí tẹ̀ sí ń ta tẹ́tẹ́ ẹ máa wá bínú ara yín ogun ayé ogun ayé kò sẹ́ni kankan tí ń ṣàdúrà láàárọ̀ pé kọ́ lọ́mọdé òun rogun ayé ọ̀wọ́n lè lè ta tẹ́tẹ́ ó rogun ọ̀rọ̀ lè mutí ó ti wogun ogun ní jama kálukú la mọ̀ pé ọlọ́mọdé á ní ẹran kórìíra la o bẹ́ẹ̀ máa ta tẹ́tẹ́ kí ni ọlọ́run yóò máa ṣẹlẹ̀ wọ̀lbẹ̀kọ̀tọ̀ ọlọ́run ní eh, àwọn yóò rí ọ ládùúgbò báyìí wọ́n sì máa gbé oore fọ́ ẹ pé ah, lágbájá lẹ fẹ́ fúnṣẹ́ ó ń tẹ́tẹ́ ni ọlọ́run ó fi ìkórìíra rẹ sẹ́mi àwọn èèyàn ó àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ rẹ mọ́ tí wọ́n bá sì ti nífẹ̀ẹ́ èèyàn mọ́ ayé èèyàn ti parí nu jàmá ẹ̀yàn màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ni wasọ́dù andikiri la ọlọ́run ni ìtọ́wá ga jù ni pé yóò mú yín gbàgbé ọlọ́run èèyàn ní máa mutí kó ní imán anábì ní la yezini zani wa huwa mu'min ẹni tí ń ṣe sìnà lọ́wọ́ kò sí mọ́ni lára ẹ̀ wala yashrabu sharibun wa huwa mu'min ẹni tí ń mutí kò sí mọ́ni lára ẹ̀ ọlọ́run bá ní tẹ́tí àtọ́tí yóò mú yín gbàgbé ọlọ́run tó wà lérí irun tí ìmáàmù ọmọ ka súrà tó ti gbàgbé ara rẹ lọ wípé a èló ní jẹlé ní a tí nọ́mbà mi bá jáde rànlẹ́ a owó dé mo ti bọ́ sínú ọlá sí ń kírun náà nu jama kètí ìrówó yẹn o ìrun ti bàjẹ́ ọwọ́ atatẹ́tẹ́ ọwọ́ ajẹ irun tí ó kì í jọ òun títí tó wọ̀n yé tán ìkíkùkì ni ọlọ́run bá ní yóò gbé yín gbàgbé ọlọ́run wà á ní sọ́lá kódà ẹ̀ ní rírun kí mọ́ tẹ́ ẹ bá ti mutí tẹ́ ń ta tẹ́tẹ́ ẹ̀ máa yá mi ọlọ́run bá ní wà á ti ọlá wà á ti rọ̀ṣọ́lá ẹ wá tẹ̀lé mi ẹ tẹ̀lé ànábì kí ni ọlọ́run sọ fún wa ẹ gbọ́n tí ń sọ ẹ tẹ̀lé mi ẹ bẹ́ẹ̀ mi mọ̀ dá yín ìtẹ̀ ń ṣe wọn ò dáa fún yín kò sóore ń bẹ̀ fún yín ẹ tẹ̀lé mi ẹ sì tẹ̀lé sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú tọ́lọ́mù tó sọ ọ́nà ayà ni wọ́n ní wàhádàrú ẹ sọ́ra yín ẹ sọ́ra yín tí wọ́n bá ń kìlọ̀ fún yàn pé sọ́ra ẹ má ba yé ẹ jẹ́ má ba yé ara ẹ jẹ́ ọlọ́wọ́n bá wà ní fàyín tàwọn lẹ́yìn tó ń fa alamu anama ala rasuli nàlẹ́ bala agolomobili tẹ̀ bá wà lẹ́ẹ̀ ní gbọ́ ẹ máa ń so ọlọ́run mọ́jà sí àbámanú ayé wa o ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni nínú alukuraani tó gbégi lé ọtí àti tẹ́tẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì eléyìí wà nù bákàrà quran two aya two two zero two hundred and twenty ẹlẹ́ẹ̀kejì tó nù ọ̀ọ́lọ́lé ọ̀ọ́lọ́lé sí quran rẹ̀ translated yẹn àbílẹ̀rẹ̀ fóònù ẹ̀ náà ni gbogbo ń tá àfa mi máa wá ń wí fún ọ lérí ọtí ọkàn máa gbọ́ sẹ́yìn etí ni aláàní ká má ṣe nǹkan ẹ̀ ń pé alẹ́ fi sògùn wòsàn náà irọ́ o ma ja'ala Allahu shifa'akum fima harrama alaykum ọlọ́run bá ní nǹkan tí mo ní kẹ́ ẹ má débẹ̀ ẹ̀yìn ní fi wòsàn yín síbẹ̀ ebe mo ní ẹ má débẹ̀ aburú kan sì wà ń bẹ̀ mo fi sọ bẹ́ẹ̀ yín wàá fi wòsàn sínú aburú fún yín. ọlọ́run bá ní yas'alunaka 'anil khamri wal maisiri wọ́n ń bọ̀ wá bè wá nábì nípa ọtí àti tẹ́tẹ́ kúlífìhìmá ismun kabiri sọ fún wọn yí pé ẹ̀ṣẹ̀ ńlá lọ́wọ́ ń bẹ o àyà yìí lọ sọ̀kalẹ̀ kíta alákọ̀ọ́kọ́ yẹn tó sọ̀kalẹ̀ wa manafi'u linnas àmọ́ wọ́n rò pa àǹfààní ń bẹ ń bẹ fáwọn ẹ̀ ń bá yẹn nígbà wọ́n bá ta ọtí yẹn wọ́n àwọn ọlọ́tí ni wọ́n lówó jù àní ẹni nǹkan ọ̀dà kọ̀dà mọ àkọ́kọ́ mọ ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá fẹ́ mú ti ń gbádùn rẹ̀ nì ti ń mú lọ́wọ́ nì pọ́ìsì ni jama ọlọ́run bá ní wọn mọ̀nà fi wuli nas kámọ́ ṣe ayẹyẹ tú o àwọn kan máa ń sì tuntun ó pé ọlọ́run bá ní àǹfààní ń bẹ ń bẹ àǹfààní ń bẹ làwọn ń yọ kún ń bẹ yẹn ọlọ́run bá ní wọ́n ìsìn mọ́hùnmá ọlọ́run bá ní ẹ̀ṣẹ́ bẹ̀ akébàrún mi nàfọ̀ ìhìnmá ó tóbi ju àǹfààní tẹ́yìn rò pé ẹ̀ ń ṣe kíni ẹ̀ ń rí ń bẹ̀ lọ bẹ́ẹ̀ bá ń tọ́ tí ó lè lówó bẹ́ẹ̀ bá ṣe ń ta tẹ́tẹ́ o lè kọ́lé ọlọ́run ọba ní kò sáǹfààní ń bẹ fún yín láyé ń bí àti lọ́run onítẹ́tí ọ sàbámà ọmú tí ọ sàbámà bẹ́ẹ̀ bá tẹ̀lé nìkan nínú ẹbí yín tí ń ṣèkan nínú méjèèjì ẹ ti ní pírọ́bùlẹ́mù nínú ẹbí o ẹ máa wá ó ti ní fáírọ́ọ̀sì nínú ẹ̀wá níjẹ́ ẹ máa pò òun náà sí family meeting yìí pé brother Rasheed ní Sunday tí ń bọ̀ gbogbo ẹbí fẹ́ rí yín a àní abadébẹ̀ a máa sọ gbogbo ẹbí ọ̀dà rasidi mutí alájà kàfáyà òun náà ń ta tẹ́tẹ́ nítorí pé tẹ́ ẹ mọ̀ pé tí àṣírí ẹ̀ bá fẹ́ tú tí láńlọ́ọ̀dù bá lóun lè kó lé ẹ pè mítìn àbí bọ́bá rẹ̀ ẹ pè mítìn bọ́bá wà lọ́sibítù ẹ pè mítìn nígbà tẹ́ ẹ ti ràn án lọ́wọ́ káàárẹ̀ ọmọ ṣèkéré ọmọ dàrú yẹn kọ́mọ́jìyà ọ̀run náà ẹ gbọ́dọ̀ ṣe kínní ẹ gbọ́dọ̀ ràn án lọ́wọ́ ní eré rẹ̀ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa alimayisiru ẹ̀rí tẹ́tẹ́ akaduma lilgairi bi yusru wa sowula mingeri kadin wala ta'abin àwọn afa ni tẹ́tẹ́ kákan rí owó fàánà ní jẹ́bẹ̀ ní rọrùn láì ṣe wàhálà ìtì máa ń pè ní tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́tẹ́ lè ní ọwọ́ ajé oríṣiríṣi tẹ́tẹ́ tá a máa ń ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ jàmáà òun náà ni tẹ́tẹ́ èyí tá a máa ń tẹ láàrin àwọn ọ̀rẹ́ àti ọ̀rẹ́ lẹ́yìn náà yóò tún kó ń bẹ̀ yóò dé tàǹtà nínú síríìtì lẹ́yìn náà yóò kó ń yóò lè tá máa ń ní bus stop lẹ́yìn náà èèyàn wa kọrí lọ etí omi lájà yóò wá gbé briefcase pẹ̀lú dollars tó kúnnú briefcase yẹn hundred million two hundred million yóò lè fi ta tẹ́tẹ́ wọ́n ní inú rẹ̀ dùn bọ̀ inú rẹ̀ bàjẹ́ bọ̀ èsẹ̀ ni ọlọ́ àwọn kiosk kiosk kiosk oníkọ́lọ̀ green oníkọ́lọ̀ red wọ́n sì gbé engine síwájú ẹ̀ oní calculate àbí iná ń pokọ̀ ẹ̀ calculator náà ni ẹ̀ òun náà ni ó calculate ẹ̀ fún lótò bí kèfèrí bá ń bẹ níwájú ike tí wọ́n gbé kalẹ̀ ńkọ́lọ̀ red kódà fún ọmọláyé tí mùsùlùmí bá wá jẹ́ pé mùsùlùmí ló wà ń bẹ̀. Ah, la ilaha illallah àdánwò tó bá wọn pọ̀ ipe ṣe bí wọ́n pè rẹ̀ mùsùlùmí ṣé wò ní kuran lè ṣé bá bá ti ọ̀kọ́ ní kuran irú kéwò ni wọ́n kí àáfà wo ló kọ́ ń kéwò tó fi wá kọ́ ń kéwò débi pé ọmọ pé tẹ́tẹ́ ṣe kí ni tẹ́tẹ́ ọ̀dà ọkàn tí wọ́n máa ọkàn tí wọ́n wá sun rárá láti lọrin báyìí tí wọ́n wá báyìí ẹ́ tí wọ́n ń kọrin báyìí tó lóun ṣe wá sí i níjọ́ tó pàdé bàbá ìyàwó bàbá ìtọ̀hún ìyàwó bàbá ìjẹ̀bú ó sì sọ fún un pé tọ́ seven direct ten direct èmi náà gba tèmi náà o àwọn àfààní wọ́n ti sáyìn wọ́n ti sáyìn fún ṣèitán ipò tóun wà náà ni pé òun ló jogún ànábì àti Quran kó defend ṣẹ̀ríà kó dìfẹ́ǹdì Quran kó wá sọ ní tànábì sọ. So, nítorí pé àlewúlẹ̀ àmọ́ wàrà sátúl àǹbíyà àwọn àfáà ni wọ́n rólé ànábì kí ni wọ́n jogún wọ́n jogún mà ìmọ̀ yẹn lẹ́yẹ kọ́kọ́ ìyàwó bàbá jẹ̀bú pé ìyàwó bàbá jẹ̀bú ọlọ́run ní kẹ́ wábílẹ̀ ní tẹ̀sí ọ̀dà o ẹni tí ń jíṣẹ́ ọlọ́run ó ní owó tòun náà dà gbogbo àwọn olórin ni wọ́n bú ẹ̀rín ó sì ti sọ ó ní ẹ̀yin olórin yìí lé èmi náà lẹ́ẹ̀ máa pè èmi náà mọ́jọ yín sídìí yín lọ́wọ́ ara sínú ilé lọ́lọ́ òfin ṣe fọ́ọ̀nù yóò da ọpọlọ àwọn ọmọ rẹ rú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ìran tẹ́tẹ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀là wa lóògùn rárá káwọn mẹ́wàá ó dáwó káwọn méjì ó kó káwọn méjì ó dáwó kẹ́nìkan ó kó anabi wa muhammad sallam anabi ni man halafa minkum faqala fi halfihi billata wal uzza nínú riwaya mi billata anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹnì kọ̀ọ̀kan ní tí ẹ bá fi lè búra tẹ wá lè búra pẹ̀lú láàtà láàtà ní ọ̀kan nínú àwọn òrìṣà tó wà ní maka faliyekuli la ilaha illallah tọ́ba kan bọ́ sí yín lẹ́nu bí mùsùlùmí náà tó ti di alùsùnà tọ́kàn ní e paripa ṣe mọ̀ pé ọkàn bọ́ sí lẹ́nu ni tọ́ba ti bọ́ sí yín lẹ́nu bẹ́ẹ̀ tí láàtà bọ́ sí yín lẹ́nu níbẹ̀ fẹ́ búra ẹ̀yà ni la ilaha illallah bẹ́ẹ̀ bá ti wí ọlọ́run sì pa ìṣẹ̀yìn rẹ fún yín anabi ni wọ́n kọ́ lálẹ́ sọ ibi yìí ẹni bá wá sọ fọ́ ma yá rẹ̀ taal wambi ukọ̀mìrúka ukọ̀mìraka faliyata sadak wambi diajọ bet diajọ tatẹ́tẹ́ káwọn ẹni tí yọ jẹ mo wo wa èmi náà fowó lẹ̀ kájọ ṣe nǹkan báyìí ọkàn sọ lásán anabi ni bó ṣe sọ̀hún kọ̀ wá padà ta tẹ́tẹ́ anabi ni ọlọ́run ti ń bínú sí i fi ní bínú sí i ni pé lẹ́yìn ìgbà tó ti sọ ni kó lè ṣe sàrà abatala afọ́jú ti ń bọ̀ ó fún ten thousand bó lórí àfa sara tó ní màlágbà animọ̀sọ̀sọ̀ kú sọ lánàá ni kí ló wá sọ wọn kàn fi bẹ́ẹ̀ nìkan ṣeré pé jájọ bẹ́ẹ̀tì nígbà tẹni tí ò padà ta tẹ́tẹ́ mọ́tá ní kó lè ṣe sàrà sàrà máa ń pẹ̀sẹ̀ rẹ ni ó ti ṣẹ̀ ni bọ́bá wa padà wá ta ayé ti wá bàjẹ́ lọ́dọ̀ ìran tẹ́tẹ́ eríṣiríṣi àwọn tẹ́tẹ́ kan bẹ tọ́jú pé alimẹ́yẹ sọ́rọ́fẹ́lẹ́ musabakat musabaka ò ní kájọ máa ṣe eré competition kẹ́nìkan kó hundred thousand kalẹ̀ kẹ́nìkan náà kó hundred thousand kalẹ̀ ipe afẹ́mẹ́ni tí yóò sáré dé ọ̀hún yẹn ẹni bá kọ́kọ́ débẹ̀ yóò gba two hundred thousand yóò máa lọlé tọ̀hún sáré eléyìí ń sáré bí ó ṣe lu eléyìí ń jìbìtì tọ̀hún náà ń sáré bóun náà ṣe lu ẹnì òun náà ń jìbìtì kí làwọn méjèèjì jama olè eléyìí wá sáré ó two hundred eléyìí sáré ó tún lù sí hundred thousand ṣé lẹ́yìn nídìí àyà ti àdéhìí fún yàn kéèyàn tó mọ̀ pé àìpé orí ní ṣe kíní ní ń jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́mọdé rí wàrú jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tẹ́tẹ́ wọ́n ní ẹnìkan ó dunnú ẹnìkan ó ṣe kínní ẹnìkan ó banújẹ́ ẹnìkan ó jèrè lójú ara rẹ̀ bí ó ṣe jèrè náà torí kò jẹ́ torí ọlọ́run sún wàhálà àti ẹ̀ náà síwájú ni two hundred thousand yẹn òun náà padà fi ta ó ti yé tí wọ́n gba three hundred thousand lọ́wọ́ ẹ̀ yóò fi dí tàná gbogbo onítẹ́tẹ́ kọ́mọ rántí pé èyí tóun bá ta lọ́tọ̀tún la òun ò fi dí tè níní ẹ̀ gbọ́dọ̀ bá èyí tí òun gbà lẹ́ni ọjọ́ tí wọ́n gbà ó ti dí kan lẹ́ni torí ẹlòmíràn ta tẹ́tẹ́ pẹ̀lú owó díẹ̀ yóò sì jẹ níjọ́ tí wọ́n bá jẹ òun odidi ilé rẹ̀ ni wọ́n ṣe kí ni ni wọ́n jẹ àyèmọ́yà wọn tí ò ní lélẹ́rí mọ́ nítorí tẹ́tẹ́ jẹ máa ẹlòmíì ò ní káńdì mọ́ nítorí tẹ́tẹ́ ẹlòmíì ò ní owó mọ́ nítorí tẹ́tẹ́ nínú àwọn ìran tẹ́tẹ́ òun náà ni ìran ká máa ṣe musabaka competition ẹlòmíì lè ní ọ̀ya búrẹ́dì yìí búrẹ́dì loaf búrẹ́dì ńlá gbangba ni èlò wọn ń tajà mọ́ ó ní three fifty three hundred yẹn ẹ wà ní ọ̀yá ọmọ ọdún méjìlá ni àwọn méjèèjì ẹ wo bí kùn rẹ̀ ṣe tó ẹ wo tó fẹ́ jẹ wọ́n wà ní ọ̀yá gba one thousand èmi náà mú one thousand lẹ̀ ẹni bá kọ́kọ́ jẹ búrẹ́dì yìí tán òun ní mú mi o òun ní ó two thousand jẹ̀mọ́ wọ́n di wúro wúro wúro wúro ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn míì àmàlà ní jama àmàlà wọ́n ó bu àmàlà ìṣubú mẹ́jọ wọ́n sì kọ́ sójú kan kò kì í ṣe pé àmàlà ló fẹ́ jẹ ó fẹ́ jalè ni àbí mi wá jẹ àmàlà àmàlà mélòó lèyàn máa ń jẹ ó fẹ́ jalè ó ti yé yóò wọ́n wá jọ bẹ́ẹ̀tì ẹni bá wá yára bọ́bọ́ wá jẹ àmàlà èèyàn mẹ́jọ tán jàmá léyìí tó jẹ́ pé wàláyé twenty thousand ó lè ṣe kínní kò lè ràn onítẹ̀tẹ̀ ń ti wàhálà síwájú ni àwọn afa wa wọ́n ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni àmọ́ láìda wọ́n ní tẹ́tẹ́ lérí ntí ọjà halali ẹ̀ṣẹ̀ ni bí àmàlà àti búrẹ́dì ta sọ́ọ̀sì bọ́bá wa jẹ́ pé ọtí ni àbí arábìnrin yìí tó lè súnmọ́ lẹ́ẹ̀mẹjọ tọ́ba tó wá jẹ́ ẹ̀ṣẹ̀ ni fahadà ashina eléyìí tó wá burú jáì ó náà sì lọ láwùjọ wa a ní ìgò ọtí ni mẹ́ta ìgò tìrìtìrì mẹ́ta ńláńlá ọ̀ya ẹni bá kọ́kọ́ mu tán eré burúkú ni àwọn tí wọ́n ń ṣe ń ṣe ó tún wá ọta tẹ́tẹ́ ó tún ṣe kí ni ó tún mutí ó tún dẹ́ṣẹ̀ ẹ̀rí competition yìí tí ò sí tẹ́tẹ́ ń bẹ̀ òun náà ni competition yìí tó jẹ́ pé ẹnìkan ṣoṣo mo ní jájọ sáré débẹ̀ yẹn tí n bá ti wá ṣáájú rẹ̀ kò sí nǹkan kan tí ń fọ̀n àmọ́ tí ọba ti ṣáájú mi ń fọ̀n fóònù mi ẹnìkan ló fi nǹkan lẹ̀ ẹnìkejì ò ṣe kínni òun ò fi lẹ̀ eléyìí ni ó fi ṣe lákínni nígbà ó sì ṣáájú ẹ̀ dé ibẹ̀ fóònù rẹ̀ ṣe kínni kò gbọ́dọ̀ torí ó bùn ni àmọ́ tó bá dé pé àwọn méjèèjì ni wọ́n jọ fi fóònù lẹ̀ tẹ́nìkan wà á kó fóònù méjèèjì nígbẹ̀yìn ìrìn àjò wọn kí ni wọ́n ń ṣe ń jẹ̀mọ́ à tẹ́tẹ́ wọ́n ta yẹn. àwọn bàbá wa tó jókòó lẹ́yìn ní bá ní àwọn fún wa ní ọ̀kadà kan káwọn ọmọ yìí kan bá wa ka Kùránì ẹni bá máa ka nu wọn ẹgbọ́ ọ̀kadà fún bí ọba lè gùn kó gbé fún bá mi tiẹ̀ káwọn ọmọ fi ṣe kínni ká máa fi wá jẹ àwọn ọmọ yẹn wá ń ka Kùránì kálukú sáwọn wọn fi ṣe wọn ní akin ẹni wá rí ka dáadáa nu wọn àwa fún lọ́kadà tẹ́tẹ́ kan jàmá ẹni yẹn torí pé àwọn ọmọ yẹn wọn ò dáwó kankan láàrin ara wọn dépò tá a pè ah, dádì owó tá a dá Ibrahim lọ padà kó gbogbo wọn kó lówó ẹnìkan ló gbé owó kalẹ̀ eléyìí ṣe tẹ́tẹ́ o kọ́mọ́dọ̀rọ̀ dúró ìpè yẹn ń ṣe musabaka Quran àwọn ọmọ wa ń díje wọn wá jọ ń lòun tẹ́tẹ́ kan jàmá àmọ́ tẹ bá ní gbogbo ọmọ kọ̀ọ̀kan ọlọ́run níjà àmọ́rú ẹ̀ àwọn àfáà ní asan five thousand Quran competition Quran competition àwọn ọmọ wa dá five thousand bàbá rẹ̀ wá ń pè àyín mélòó ní ọlọ́ àwọn fifty làwọn bàbá wa fojú calculate five thousand lọ́nà ọ̀nà fifty èló nu jama two hundred and fifty thousand ah ẹ wá ń pè Ibrahim múra o múra o kọ́ ọ̀ka kínní kọ́ dá o gbogbo tẹ̀dídú rẹ ni kó pé o <laughs> ó sì wàá ka bẹ́ẹ̀ lóòótọ́ ọ wá kó five thousand yòókù ẹ̀ jọ tẹ́tẹ́ nídìí alukurani èyí ó ṣe wọ̀ náà nẹ́fì ní àwọn afáàn kí wàá ṣàkíyèsí ipe gbogbo àwọn tó bá fẹ́ gbé koran competition kalẹ̀ oyè ata fọ́ọ̀mù ata kí ni ìjà pé fọ́ọ̀mù oyè kamara ẹ fún wọn fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ ni nítorí owó fọ́ọ̀mù tá a wí iná jàmá yín gbọ́ bá ṣàjọ dáadáa ẹ wọ́n gbé fẹ́ ṣe koran competition ẹ lè bá ẹnìkan náà tọ́lọ́ ń kẹ́ wọ́n sì tẹ fọ́ọ̀mù fún yín wọ́n sì gbà lọ́fẹ̀ẹ́ ẹ sì gbẹ́bùn kalẹ̀ fún wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rín tẹ́tẹ́ náà tún wà nínú àwọn nǹkan tá à ń rà eléyìí sí supermarket eléyìí náà sí supermarket àwọn méjì jọ ń ta oúnjẹ wọ́n jọ ń ta nǹkan jíjẹ mímu wọ́n wá gbé ọ̀kadà síwájú supermarket eléyìí níbo lẹ́yìn máa ń lọ jẹ̀mọ́ níbo lẹ́yìn ní tẹ́ fẹ́ ra wà ń bí náà jẹ̀mọ́ àbí kí ló mú yín wọ bí torí ọ̀kadà wọ́n wà ní tó bá di gbẹ̀yìn oṣù àbí gbẹ̀yìn ọdún bẹ́ẹ̀ bá ti ń ra kankan ó ní pépà pélébé kan tẹ́ ẹ máa já sínú kòtò sí ààyè kan bọ́ọ̀sì kan tí wọ́n gbé lẹ̀ tó bá ọdún ẹni wọ́n bá ti wá mú ń bẹ̀ wọ́n kàn mọ́ ẹnìkan náà ni ẹnìyẹn lọ́jẹ́ ọ̀kadà tẹ́tẹ́ ni jàmá o baba sheikh wọ́n ní ojúlówó tẹ́tẹ́ nìyẹn alákọ̀ọ́kọ́ ni pé kìí ṣe pé súwìtì tó lè ra òun eh, àníyàn súwìtì lọ́dà ọ̀fẹ́ ní pépà nínú kótó ní kó lè jẹ́ ọ̀kadà tọ̀hún náà tọ̀hún náà wá ra bisikíìtì bisikíìtì wọ́n ń ta aládùúgbò ẹ̀ ẹ tó máa wá kó bá ọjà ẹnìkejì tó wọ́n rora ọ̀kadà gbòjò Islam a ní tẹ́tẹ́ oríire ní oríire àti tẹ́tẹ́ tí wọ́n lọ papọ̀ ọba ti nítọ́ tẹ rí ibú kọ orin kan máa ọbẹ̀ lọ́nkọ́ lọ́nka kó èlérí rẹ kọ lọ́pàpọ̀ jàmá oríire àti tẹ́tẹ́ kọ lọ́pàpọ̀ tẹ́tẹ́ orí burúkú ni oríire ọ̀tọ̀ àwọn àfa wa wọ́n ní kótó oríire yìí ká má pè ní kótó oríire mọ́ kótó rí burúkú ni kọ́lọ́ mọ́jà bá wọn ṣe ẹ̀yọ́ màyá mi nígbà míì mọ́tò ni wọ́n wà da ẹlẹ́dàbò mọ́tò kónkóló mọ́tò mi lè tóbi àwọn yóò máa sáré wọ́n máa sáré káàkiri wọ́n ní nínú ẹ̀ jama nínú àwọn tẹ́tẹ́ tá a wí òun náà ni alimaisiru fil islahiyat insurance insurance ah ah ọmọ ya àwọn èèbó wọ́n sì kun agọ̀ wọ́n sì kun lọ́dà wọ́n wá pè ní insurance wọ́n ní insurance company ọmọ ìyá ilẹ̀ kéwú kẹ́ ẹ kó sọ́wọ́ ìbò èèyàn gbọ́dọ̀ kéwú kó tún gọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gọ̀ àwọn èèyàn gọ̀ ọ wá lọbẹ̀ ó lè gba fọ́ọ̀mù ọ wá sọ pé kán bọ ìṣọ́ bó náà ń pè mọ́tò rẹ̀ ọ wá fi ọ wá ń dá ten thousand lóṣooṣù lọ́dún èlò lówó rẹ̀ dáhùn ó di one twenty thousand àníyàn tó fi lọ àníyàn kí ni àníyàn pé tí mọ́tò rẹ̀ bá bàjẹ́ mọ́tò two point five yẹn kí wọ́n eh, bọ̀ fi five hundred thousand tún ṣe èló ni wọ́n dá one twenty èló lọ fẹ́ gbà five hundred thousand adigunjalè ni wọ́n ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń fẹ́ kàwé kọ́ má kàkàkùkà o sórí one twenty thousand yẹn owó ni ilé ìyá rẹ tó já nílò òkè bọ́ ọ bá lọ lè fi bò òjò ní pamọ́ o sórí bàbá rẹ tó jẹ́ pé owó ilé rẹ ti tán kó o lè fowó nì san ó sì pè rẹ̀ ọ̀kan ní àwọn ẹbí yín tí ò ríṣẹ́ kò sì lè fi rarin iṣẹ́ fún ó sì dáa ju kọ́ wa kó owó sí insurance company àwọn tí ọ̀gbọ́n tu ọ pẹ̀lú táyìn lọ́rùn àti sùn wọ́n wá náwó rẹ̀ wọ́n fi owó rẹ̀ jẹ Mr Big ẹ̀ akíndanidani ìwà ń kówó fún akíndìndìrín wọ́n wá ní ọ̀làjú nu this is civilization àwọn àǹfààní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́ máa mọ́tò rẹ̀ ọ̀wá bàjẹ́ ṣe é mọ̀ pé àjọ rẹ tọ́ ìdásọ́dọ̀ wọn kí ló yẹ kí wọ́n ṣe ó yẹ kankan fún ọ ni ibo tó ọ̀hún ṣalágbárí ẹ yọjú o owó tẹ ẹ dá tẹ fẹ́mi tómọ́tò yìí ṣe nígbà tí òwò àbàjẹ́ mọ̀ yẹ wá gba owó yín ọkàn gbà láti ní pípọ́n ọdún ní ti kánṣu ẹ tún bẹ̀rẹ̀ mí lọ́dún mi àwọn ti ka ńlẹ̀ owó ti tiẹ̀ tọ̀ làágùn ọ̀ mọ̀yẹ ọ̀kadà tó gùn kó tó ra mọ́tò ọ̀ mọ̀yẹ wàhálà tó ṣe ní òjò àti ní òrùn kó tó da fún ẹnìkan wá ná one twenty thousand rẹ̀ yín fi mutí ọwọ́ lòun ìsọ mọ́tò òun ìsọ ilé insurance tẹ́tẹ́ wọ́n ń pè jama insurance islamic insurance ọwà òun náà ni pé ẹ lè bá àwọn olówó ńláńlá láàrin ìlú àwọn Dangote àwọn ọ̀táyé kí ni wọ́n ń pè èyí ṣe gọ́fúnà lọ́rin òun olówó àwọn yìí ń jalè ńbẹ ni o wọn ti bò kọ́ wọ́n pọ̀ ńbẹ ẹ lè bá àwọn tí ọlọ́run bá ní kọ́ dáa fún láàrin ìlú ó ti yé ẹ wọ́n ti sọ lọ́rin dídàkudà mẹ́ẹ̀ ebi ń pa o ebi ta ìmáàmù ebi tó lágbára ni o àwọn bàbá àti wáti kó lẹ́nu iṣẹ́ pẹ́ńsàn ni wọ́n ń gbà wọn ò fún wọn pẹ́ńsàn náà bá lọ náà bá ní àwọn alàyè tí ìrọ̀wọ́ gbà ẹ̀yin ogun yọjú <laughs> ó sì láyà láyà ó sì tún wá àbí tá alàyè jẹmọ́ alàyè ni àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ òkú làwọn tó ti kó lẹ́nu iṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti làágùn thirty five thirty five years thirty five years ago ọ̀daràn tó wá jòkó sẹ́gbẹ̀ẹ́ àfa tó pẹ̀rẹ̀ láàfẹ́ sìn nínú Ramadan ó wá jòkó síwájú ẹ̀ ó jòkó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀daràn fa kírímínà àfa náà wá jòkó pẹ̀lú láwàní àwọn méjì wá jòkó a jẹ́ pé ìwọ náà ni baba aláwo rẹ̀ ó bá jẹ́ àfẹ́ sìn ni ojú ọmọ tì ọ́ pé gbogbo ayé ni ó sì ń wò àfẹ́ sìn máa ń bólówó sọ̀rọ̀ ní pé ẹ ṣe dáadáa bọ́ọ̀ bá ti wá rí àṣẹ dáadáa pa pé kó ṣe dáadáa ẹ̀ wá ní sọ̀rẹ́ ẹ̀ ní ṣe kí ni jama tẹ bá fi wá ń sọ̀rẹ́ ajẹ́ pé ẹjọ́ ń pa ẹjọ́ ń ṣe kí ni ẹjọ́ ń pin ni ilé kí ó ti gbogbo wọn ti jáde ilé kí ó náà ti fọ́ kọ́lọ́mọ́sá bá ní tán kọ́ ẹ̀ sàmì jama ilé kí ó ti fọ́ jama kọ́lọ́mọ́ba tán kọ́ ni wọ́n wọlé oògùn àti wàhálà tí baba ń ṣe kọ́lọ́mọ́sá bá tán kọ́ ó lágbára ọlọ́run ọ̀tọ̀ ni kéwú ọ̀tẹ̀lẹ̀sìn kéwú jẹ́ irinṣẹ́ tá a máa fi mọ ẹ̀sìn ni tá a bá ti wá lẹ́sìn tá a la kéwú àkéwú mọ́. islamic insurance òun náà ni pé àwọn olówó yẹn ẹ gbowó jọ láàrin ìlú ẹ sì ní company ẹ wàá gba bíi three trillion abọ́n náà pé one trillion síbẹ̀ àbí five hundred five hundred million ẹ gbà síbẹ̀ ẹ wà á máa lọ ojú títí express ọ̀nà Ìbàdàn ẹ làwọn tá à ń ṣiṣẹ́ fún yín tí wọ́n máa lọ tí wọ́n bá ti rẹ́ nìkan tímọ́tò rẹ̀ ṣe kínní tímọ́tò rẹ̀ ti tó ti wó káàbọ̀ wọ́n wá pè é pé ẹ má sunkún mọ́ a yìí ń sọ mọ́tò yín yìí ṣe àbúrò kò lówó lọ́dọ̀ wọn àbúrò lówó lọ́dọ̀ wọn tán ni wọ́n ń pè bẹ́ẹ̀ sàárà insurance ẹ̀ gbọ́dọ̀ máa sàárà sọdakọtù járíyà sàárà gidi wọ́n wàá mú lọ kọ́ńpìnì wọn wọ́n wàá pe àwọn mẹkáníìkì wọ́n sanwó fún wọn bá tó mọ́tò ẹ̀ sí ọ̀nà nu jẹ̀mọ́ àmọ́ sogún dogójì kẹ́nìkan dá kẹ́nìkan kó <laughs> ṣe rí ẹni tí mọ́tò rẹ̀ ó bàjẹ́ inú rẹ̀ ò dùn o kò sì rówó gbà inú rẹ̀ ò dùn o wọ́n gbà ní o ọwọ́ bá a ní torí òun náà fẹ́ gba ẹnìkan wọ́n wá jọ ṣe gámbílì yẹn ọlọ́run wá ní mọ́tò òní ṣe kíni mọ́tò òní bàjẹ́ òwò rẹ̀ wá lọ kíni yàtọ̀ láàrin ẹni tó wà ní nídìí kíọ́sì tó gba nọ́mbà láàárọ̀ tó dọwọ́ rọ̀lẹ́ tí wọ́n ní kò sí nǹkan bí ẹ sẹ́yìn ò rí tẹlifíṣàn ni wọ́n announce nọ́mbà yín ó kọ yín ọ̀jáde kíni yàtọ̀ láàrin àmì ìdìjọba kíni yóò ṣiṣẹ́ ṣiṣẹ́ kọ́ lóun kàwé kọ́ máa gọ̀ ẹ má gọ̀ o ẹ má kà gọ̀ nínú ìwé o Technology là máa ń sekiri là máa ń kà àdàrọ́rù lè má ìsirì ẹ rí ìnira tó wà ń bi kéèyàn máa ta tẹ́tẹ́ alákọ̀ọ́kọ́ tó ibad ọ máa ṣàbòsí fáwọn èèyàn wọ́n sì máa ṣèpèlè ọ. so sì rí èpè tí ẹni agbá bá ṣiṣẹ́ yóò mú yàn kọ́dà kò ní ìdí sàrà ẹlẹ́ẹ̀kejì fasádò kọ́lùbì ọkàn rẹ̀ ó bàjẹ́ iṣẹ́ rẹ̀ ò ní wù ọ́ sí mọ́ lẹ́yìn tẹ́tẹ́ yẹn olè lókùtọ́ máa ṣe kínní tọ́ máa jà ẹni tí ń ta tẹ́tẹ́ ó fẹ́ jalè náà ni ọkàn gbé gbọ̀nà ọ̀dọ̀ bàbá ìjẹ̀bù ni ó lè gan lọ́fẹ́ jà ọ̀fẹ́ mú dúkìá dúkìá mọ́ títí ẹ̀ wọ́n ní ẹni bára ẹni tí lè ta tẹ́tẹ́ ẹ̀ mọ̀ pé àwọn olè tó wà ládùúgbò lẹ̀ ń rí lọ́kọ̀ọ̀kan yẹn àní wọ́n ní ládùúgbò kan àwọn nǹkan sì tún fa tẹ̀sùbá débẹ̀ láàárọ̀ yà Latifu yà Latifu yà Latifu ẹ fún mi nọ́mbà yà Latifu yà Latifu yà Latifu. àgbà olè ló ń nà kí ló fẹ́ ṣe rọ́wọ́rọ́ lẹ́jàmá ọ̀fẹ́ kó dúkìá dúkìá mara àwọn àǹfààní lẹ́yìn náà àdáwọ̀ al-baghdha èèyàn ní máa ta tẹ́tẹ́ ọlọ́run ó sọ̀tá ẹ̀ ànábì ó sọ̀tá ẹ̀ torí pé ó ti tako tànábì ọ̀tá ànábì ni ó jẹ́ yóò wá jọ́ta àwọn tí wọ́n gbà yóò wá sọ̀tá àwọn ẹbí ẹ̀ tí wọ́n bá gbowó lọ́wọ́ ẹ̀ òun náà máa sọ̀tá rẹ̀ tó bá ti yá yọkàn lè pokùnso ni yóò lè pokùnso ni àwọn tẹ́tẹ́ lé ni nígbà wọn bá gbà tó bá dájọ́ dájọ́ tó dájọ́ dájọ́ ọwọ́ pálábàrẹ̀ ọwọ́ wa ségi wọ́n wá gba gbogbo ohun tí fi ń jẹ́ èèyàn láyé wọ́n sì gbà lọ́wọ́ ẹ̀ kí ló kù jẹ̀mọ́ kó pokùn solókùn. wọ́n ní gbogbo ẹni tó bá ní ẹni tí ń ta tẹ́tẹ́ ńlé tẹ́ bá ní okun màálù ń tòsí ẹ mú un pamọ́ o yọ padà sí kí ni jẹ̀mọ́ yọ padà mú un tí ó fi áǹgì ara rẹ̀ wọ́n lẹ́ni tí máa ń ta tẹ́tẹ́ máhàwù barakatil mal ọlọ́run yọ àlùbáríkà kó nu iṣẹ́ rẹ̀ tọ́lọ́run ti lànà wàhálà láwùlẹ̀ a wàhálà rọ̀mọ́ ọlọ́run ti lànà kalẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn lẹ́yìn náà kẹsàn-án ti àlùbátà ọ̀la wọ́n ní tí ẹ bá ti gba àwọn ọ̀dọ́ àbáwọn bàbá bàbá láàyè tí wọ́n bá ti ń ta tẹ́tẹ́ ní síríìtì yín ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa tọ́jú property yín dáadáa nítorí pé wọn ò ní lè ṣiṣẹ́ mi mọ́ yàtọ̀ sí tí wọ́n ń ṣe yẹn. èèyàn tó ta tẹ́tẹ́ one million tó sì wá pa ten million èyí ń pọ̀ ó ta tẹ́tẹ́ fifty thousand ó fi gba five hundred ẹ wá ní kọ́ mọ wá ṣiṣẹ́ thirty thousand lóṣù ee eh, ọmọ ya ipe òun thirty thousand lóṣù tóun ta tẹ́tẹ́ ìjọ kan tóun gba five hundred wọ́n lẹ́ni bá ti ń ta tẹ́tẹ́ kò ṣiṣẹ́ kan tẹ́ fi sí tí ó fẹ́ ṣe mọ́ láyé tí ò bá sì ti díṣẹ́ kí náà padà dà yóò di adigunjalè ni torí yóò náwó o ti gba fúláàtì tipa rẹ̀ ọ̀ka ó sì ti ra mọ́tò tipa rẹ̀ ọ̀ka ó sì ti fẹ́yàwó tó jù lọ owó yìí náà ló fi ṣìyànjú ẹ̀ kọ̀ wá sówó mọ́ wọ́n ní yóò máa lè digunjalè ni ẹni tọ́mọ ẹ bá ń ta tẹ́tẹ́ kọ́mọ̀ pé bàbá padà yá yọ padà rọmọ yẹn nínú pépà ọkọ rẹ ti ń ta tẹ́tẹ́ yẹn jẹ̀má yọ padà dadigunjalè wọ́n ní èyí wá kéré nínú ọlọ́wọ́n fi àárẹ̀ sínú ẹ̀mí rẹ̀ àtàrà rẹ̀ kò ní lálàáfíà láyé ẹ̀ tó bá wà lóru báyìí lóru ẹ̀ ní tó ń fẹ́ ta lọ́la yìí àbúyín látàárọ̀ tí lè sùn èmi rò níbalẹ̀ tó ló ti gbé one million kalẹ̀ jẹ̀má ń retí ten million kò sì sówó mi lọ́wọ́ ẹ̀ máa wọ́n ní àlàáfíà ẹ̀mí àtàlàáfíà ara ọlọ́run ọba máa ń ṣe ilé ìwòfẹ́ ni tí máa ń ta tẹ́tẹ́ tí sì mutí lẹ́yìn náà yóò wá ní ìfúnpá gíga dókítù dami bp rẹ̀ yóò háì ẹ̀mí rẹ̀ ò ní sinmi ṣẹ́rí kí ṣẹ́rí bá ṣe wà yìí ọlọ́mọdé á ní sọ̀rọ̀ nínú ẹ̀mí wa ọlọ́mọdé á máa o tí wọ́n bá tún fọ̀fẹ́ nìkan sí òun ti ń rẹ́rìn sí àdàdo sì máa gbọ̀n báyìí kí n lọ gbọ́ jẹ́mọ́ kí n lọ gbọ́ jẹ́mọ́ làbárì kọ́ wá dé ẹnu géètì yẹn yóò sì máa tọ̀ yóò sì máa yàgbẹ́ mẹ́nà tó bá wá dé ẹnu géètì yẹn tẹ́nìkan wá ní ẹ̀yà màmá ti yín kọ́ ìyá kankan ti ń ta ìyá sàfù kì í ṣe ìyá sàfù ti yín ìyá sàfù kan tí wọ́n ní ń ta obì ní sàlẹ̀sàlẹ̀ ọ̀dọ̀ yín ìyá one twenty yẹn ni ooo adàdé ó sì ni yóò sì máa padà nọ́mbà àṣírí ń bẹ nú ọ̀rọ̀ jẹ́mọ́ àṣírí sì ń bẹ nínú ròrí yọba bẹ́ẹ̀ ṣe máa rẹ́rìn padà gbogbo tọ́ rẹ̀ tó ti tọ̀ yọba lọ́ọ́ lè soso kó tó rẹ̀ rùn yọba tún bọ́ sínú láìfù míì padà nítorí pé ẹ̀mí rẹ̀ tí wàhálà bá ó ti ṣe kíni ó ti sinmi padà ẹni tí ń ta tẹ́tẹ́ jàmá wọ́n ní gbogbo ọ̀ràn àrùn àrùn ní ó pè sáré nítorí pé ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ èyí tó wá parí ẹ̀ ni pé àwọn afáàní yọ padà wá lọ́ọ́ lè kú síbi kan ìgbẹ̀yìn burúkú yọ padà ní sùúlù khatima èyí tó wá ga jù mbẹ ni yọ wà lẹ wọ náà lọ́rùn nítorí Ọlọ́run ọba ní fájítẹ ní ìbúhu ẹ má débi tẹ́tẹ́ ẹni bá wá ta tọ́ wá ta kú ṣé àlìjánà nílò jama Ọlọ́run fi àwọn tí ọba gbọ́rọ̀ Ọlọ́run yìí fi wọ́n sàlìjánà nínú náà ni máa ń ṣe kínní ní máa ń fi wọ́n sí abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ sí wa lọ́mọ náà ọlá agbára Ọlọ́run láàrin bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù jaba nineteen minutes insha ọ̀rọ̀ nípa ọtí sẹ́rí ọtí láwùjọ wa ẹ rí i pé àyàtà kàyí ó kó ọtí àti tẹ́tẹ́ sínú Quran five àyà ninety to ninety three ọlọ́wọ́n bá ní innamal khamru wal maisir ẹ má ta tẹ́tẹ́ ẹ sì má mutí àwọn afa ni anabi ni mudi minul khamri ẹni tí ń bá mutí láyé rẹ̀ ìmbáta anabi ní tọ́ba ẹ lè jáde láyé tó sì tún lẹ́mìí pé wọ́n lọ kílọ̀bù rọ̀lẹ́ tọ́lẹ́mí pé wọ́n tún mu ọtí yẹn nínú ilé tọ́ra sí lákìyà aláha ká abiri wàtàní yóò pàdé ọlọ́run ọba òun àti olóòṣà ni wọ́n jọ wọ́n ná sẹ́mi gbígbà tọ́lọ́run sọ pé ká má mutí lẹ́ẹ̀kan ẹ̀kọ́ ní ẹ má ta tẹ́tẹ́ náà ẹ̀sìn má pẹ̀ràn fóòṣà ànábì ni wọ́n jọ wọ́n ná ni ẹnu ìyàtọ̀ tiẹ̀ ni pé tóun ọba jẹ́ lẹ́bọ òun ọ̀padà kúrò nínú ná tá a bá jẹ́ níyà tẹ́tẹ́ tán ṣe é rí olóòṣà ń tẹ bóun bá ti wọlé kò ní í jáde mọ́ onígbẹ́rẹ́ onígbàdí àṣejẹ ọ̀sẹ̀ ẹ̀yọ́nú ogun tájà gbogbo àwọn nǹkan tá a máa ń kó káàkiri ta ni yọ ràn wá lọ́wọ́ yẹn ìyá kaná abudu wọ́n ìyá kaná stein ó ṣe tó lábùkù fún ní tẹ́tẹ́ tí ń kírun ipe wọn ni wọ́n àti bàbá abọ rẹ̀ lẹ́jọ́ ṣe kínní lẹ́jọ́ wọ̀nà ànábi ni wọ́n ṣépèlé ẹni tí mutí ẹni tí mutí wọ́n lọ́wọ́ àti bàbá abọ rẹ̀ wọ́n jọ ṣe kínní ni wọ́n jọ pàdé nínú ná ó tó lábùkù fún jama èyí tó kéré nínú ná èyí tó kéré lásìkò díẹ̀ tá a fi wọ̀ ná kọ́lọ́mọdé abá wọn wọ̀ ọ́. anábìwá muhammad sallallahu anábì ní ọlọ́run ọba fúnra rẹ̀ ló sọ fóun pé òun ṣépè lé nǹkan mẹ́wàá lára ọtí òun ṣépè lọ́tí òun ṣépè lẹ́ni tí ń mu òun ṣépè lẹ́ni tí ń rọ ẹni tí ń sáfùyàn lọ́tí wàbá ìhà òun ṣépè lẹ́ni tí ń ta wàmúta àà ọlọ́run ṣépè lẹ́ni tí ń rà á wà á ha ọlọ́run ṣépèlé ẹni tí ń produce ẹ̀ wà mọ́ ha ẹni tí wọ́n lè bá pé tó ìwọ wọn lọ́ọ́ mọ àwọn nǹkan tí pò pọ̀ ìwé mutí wà bàbá wa pò pọ̀ ọlọ́run ṣépèlé òun náà wà á ha ẹni tí ń gbé ọtí rù àti mọ́tò tí wọ́n fi ń kó elépè ni wọn ẹni tí ń gbèrú yàn tí ń bá yàn tí ń sọ yàn wọn lànà bí ni ọlọ́run ṣépèlé wọn ẹni èpè ọlọ́run sì fẹ́ kí kọ́ńpìnì wọn ó ṣe kí ni kọ́ dàrú lọ́lọ́run fi ṣépele wọn. nínú ẹgbàá wa kan wọ́n ní lọ́ọ̀ìnà ákìlù thamani ha ẹni tí ń gbowó ọtí ti ń na náà wọ́n ní wọ́n ṣépele òun náà ẹni tí ń náwó ọtí ìpè à àwa ìmú àìsí ṣe àmọ́ owó rẹ̀ àjọ máa ń ṣe kí ni àjọ máa ń náà ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn ìnira tó wà nínú ọtí jàmá wọn lálàkọ́kọ́ ni pé ìnira ó bá ẹ̀sìn rẹ̀ ìnira ó bá àlàáfíà rẹ̀ ìnira ó bá àwùjọ tó wà ọlọ́tí nílùú ẹ̀sìn ẹ̀wọ̀n ló yẹ ká máa ṣàwọn sí gbogbo àwọn club club tó wà ládùúgbò yín yẹn tó bá jẹ́ lu ẹ̀sìn Islam ní tán fẹ́ kálàáfíà ó kárí àwọn ọlọ́pàá máa kó wọn bẹ̀ ó sì máa dà wọ́n sẹ́wọ̀n nítorí pé bí wọ́n ṣe wà láwùjọ ewu ni wọ́n jẹ́ fáwùjọ ìnira tó wà fún ọlọ́tí ni pé làákàyè rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ yẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá rí wéèrè tẹ́ ẹ wọ́n ní wèrè ó lóore jọ̀mùtí lọ wèrè bá rí kànga kò ní kó bẹ́ẹ̀ àmọ́ tí ọ̀mùtí bá débi kànga ó ní níbẹ̀ lòun sùn mọ́júmọ́ nínú aburú tó wà nínú ọtí jẹ̀mọ́ òun náà ni pé umul khaba'ith bí mi bá ti mu tí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá míì tí ọ̀ máa ṣe tẹ́lẹ̀ wọ́n ní yọ padà máa ṣe bí ọba máa ṣàṣẹ́wó tẹ́lẹ̀ níbo làwọn aṣẹ́wó máa ń gbé níbo ni wọ́n máa ń gbé báàgì lọ nírọ̀lẹ́ nírọ̀lẹ́ ilé ọtí bí ọba jẹ́ ayakẹlẹ̀ amúrọ̀bà tẹ́lẹ̀ níbo wọ́n ti ń ṣe mítìn nílé ọtí àwọn olóṣèlú olè politicians níbo wọ́n ti máa ṣe mítìn nílé ọtí wọ́n ní gbogbo nǹkan iná padà máa ń ṣe látara pé mutí wọ́n ní kọ́dà yóò padà pààyàn èyàn tó gbé mọ́tò two point five lé lọ́wọ́ láti ibi iṣẹ́ tó sì ya klọ́ọ̀bù tó mutí tó sì lọ́ọ́ lè jù sínú kànáà ọlọ́tí ẹ̀mí rẹ̀ ò ṣèfù lọ́wọ́ ẹ̀ wọ́n ní ẹ̀mí ìyàwó ọlọ́tí ò ṣèfù o àwọn ọmọ ọlọ́tí ẹ̀mí wo ṣéfù ẹni bá ti mutí ẹ máa kọ́ ọmọ kúrò lọ́dọ̀ ẹ o nítorí pé tó bá ti mutí ọpọlọ rẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa mọ́ arákùnrin kan bẹ ó ẹni ọlọ́run ọba wa ẹni ọlọ́run ni arábìnrin kan ọwọ́ máa ń wo àfáàyàn bí ṣe máa ń kọjá pé àfáàyàn fáyìn handsome ó sì dáa kó wọn máa yàn lálẹ́ kó sẹ̀ máa bá wọn sùn tó máa lọ mọ́ṣáláṣí ìṣà máa ń wo àfáàyàn máa ń wò ó wá ronú nínú ilé ẹ̀ pé kí ni mo fẹ́ ṣe tí mo fi lè rà àfa yìí mú àfọ ọlọ́run yìí ó wá sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé kó lọ́dọ̀ àfa kó ní àwọn fẹ́ yára àwọn ní nǹkan nínú ilé yìí pé àwọn olùgbàgbọ́ òdodo méjì wọ́n fẹ́ yára àwọn ní nǹkan kó wá jẹ́ witness gẹ́gẹ́ bí iṣẹ́ téèyàn fi ń súnmọ́ ọlọ́run kéèyàn ó ṣe witness wà mẹ́ làfáà yìí bá lọ bí wọ́n ṣe wọlé arábìnrin yẹn ní afá ẹ̀ má bọ̀ ń níbí ni wà afá tó wọ yàrá kejì wọ́n ti ilẹ̀kùn rẹ̀ ara ta kọ́kọ́ níbo ya wọ́n ibi ni ẹ̀ má bọ̀ kọ̀rọ̀ ń bí láwà afá tó yọjú síbẹ̀ wọ́n ti tulẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì nígbà wọn á bọ́ sí gbàgede níbi tí arábìnrin yìí wà arábìnrin táwọn yìí arábìnrin táwọn yìí jama ó ti bọ́ra alẹ̀ ó ti wọ aṣọ aṣọ fìtínà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ó ti wọ aṣọ wàhálà àfààní kí ló dé àwọn tán ni wọ́n fẹ́ fúnra wọn ní nǹkan tí mo fẹ́ jẹ́rìí àwọn dà àwọn ni à ọ jẹ́rìí kankan ẹ bó o ṣe wà yìí mo fẹ́ kó bá mi láṣepọ̀ àfààní tó pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun ò ní ṣe láyé tó ń wọ̀ ẹ́ ọlọ́run á bẹ̀ ọ́ ẹnì kọ̀ọ̀kan wa mọ̀jà kó sí tíráàpù ọlọ́run bọ́ọ̀ bá wá ti wá ṣe ń ta ni ó ṣe á wà bọ́sọ̀ lọ́rùn rẹ̀ á wà sí ọ sí òhò á wà pèrò lé ọ lérí ipe àfa wa rèépù ni o wàhálà àti dé àbí wàhálà òde ẹ ta ni ó gbà pé irọ́ wọn ń pa ipe àfa alfa alfa ẹ jẹ́wọ́ mọ̀jà ṣeré ibùdó bẹ́ẹ̀ jẹ́ wọn. arábìnrin yìí bá ní àfa àníkóṣe tó ṣe láì ṣe é ṣe á pariwo lé ọ lérí takpintọ wá sínú lérè ọwọ́ ni ọ̀dà tọ́ba ti mọ̀ pé ò ṣe ó ṣe kan nínú mẹ́ta áìdà kí ọbẹ̀ yìí kó o fi pa ọmọ kékeré tó wà nílẹ̀ kó dáràn bọ̀rẹ̀ ẹ lọ́rùn àbí ìgò ọtí yìí kọ́ọ̀pù ni kì í a cup of, of, of drink ọtí alcohol ọ̀ya. Oh, yeah kó mu ọtí àbí bẹ́ẹ̀ ṣe kọ́ kó ṣe ń ta ni ò ṣe tẹ́lẹ̀ afáwa wò pé wàhálà ti dé èwo ló wá fúyẹ́ jù tóun lè ṣe o ká pààyàn eléyìí ń tóbi ká ṣe sìnà eléyìí náà ń tóbi àṣẹ bí kọ́ọ̀pù kọ́ọ̀pù ọtí kan náà ni bàbá mú tá a bá sì dé ta a lọ lè ṣe kínní a lè túbà lọ́ba rí i pé èyí tóun rò pé ó kéré jù àsọ̀n ló tóbi jù lọ́ba mu ọtí ó mu ọtí tán làákàyè rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ó gbàgbé kọ́lá Allahu wa kọ́lá rasulu ọlọ́run sọ ànábì sọ òṣìlẹ̀ rí ẹ̀ mọ́ torí òun kí ń lè fún mọ́ fún rẹ̀ nígbà gbọ́ bẹ́ẹ̀ lé lọ́wọ́ lọ́ba gun ọmọ arákùnrin yìí bá fọwọ́ ra la arábìnrin yìí lọ́ba fọwọ́ ra la lọ́ba tún ṣe sìnà jama alihamuru humul khaba'ith ọtí òun ni ìyá gbogbo ẹ̀ṣẹ̀ kí ló ti mú un ṣe ìjàmá ó mú un dẹ́ṣẹ̀ míì gbogbo ẹni tí má ti ń lọlé ọtí ẹ má nígbàgbọ́ nú ẹ o nítorí ọpọlọ rẹ ò ṣiṣẹ́ dáadáa mọ́ wọ́n ní ọtí yìí jàmá kìí jẹ́ kéèyàn ráyè sin ọlọ́run ọba àlá gbogbo ẹni tí ń bá mu tí ò ní ráyè wá mọ́ṣáláṣí wọ́n ní kọ́dà bọ́ bá ń kírun gan pẹ̀lú pé ọtí sì ń rùn lẹ́nu rẹ̀ kò ní rùn ẹni tí ó àlùbọ́sà lásán ànábì ní wá mọ́ṣáláṣí ọtí mímu mutilifa tolilimal wọ́n ní máa ń sọ̀yàn dolosi ni ẹni tí máa ń mutí tó bá lówó lọ́wọ́ yọ padà dolosi wọ́n ní máa ń jẹ́ kéèyàn olùsí properties ni bẹ́ẹ̀ náà ni alimọ̀mùtàlákàt ẹ rí gbogbo àwọn tó ń bẹ ń gáréèjì wọ́n ní bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ má ṣe kínni ẹ má mutí bẹ́ẹ̀ bá ń mutí ẹ má wa akọ̀ nínú ìwé àwọn ará gáráàjì náà wọ́n mọ̀ pé ọtí bá ń ba làákàyè jẹ́ ní máa ń sọ yẹn di wèrè wèrè láàlè gbé stiarin lé lọ́wọ́ àti kí mọ́tò ọlọ́tí náà kí lóun náà dáhùn ọ̀kan nínú àwọn àlùfáà ó ní wọ́dà ilẹ̀ kàmúrátà nǹkan tàfàtà ó ní ìwọ ọmọlúwàbí ìwọ ẹnjìníà mẹ́díò dọ́kítọ̀ mẹ́díò dọ́kítọ̀ mú tíjàmá ó sì mọ ó sì mọ wàhálà tí máa ń ṣe. wọ́dà ilẹ̀ kàmúrátà wà fáà ọwọ́ ń po àgbo pẹ̀lú sinapu wọ́dà ilẹ̀ kàmúrátà ìwọ brọ́dà ọkọ lé tán o tún wá yọ ilé ọtí nínú ilé wọn máa wá pè ní báà afaani wọn da ilẹ̀ kàmúrata nǹkan tàfàtà bọ́ ọba jọmọlúwàbí ọba sì tètè túbà kọ́ ọmọ mutí ma kẹfà yẹsà kàlíjúnú ní ìmọ̀ni àkọlẹ̀ bóò ni ọmọlúwàbí ó sì máa wá rìn bí wèrè ọlọ́run níjà wa ń wèrè o tí wọ́n bá ní àwọn wèrè tó wà ládùúgbò kì í sàwọn tí wọ́n ń bugi jẹ nìkan o àwọn tí wọ́n mutí náà wà ń bẹ̀ tọ́rọ ọpọlọ náà lẹ́yẹ̀ tá a fi pe tòun wéèrè eléyìí náà ọpọlọ tiẹ̀ náà máa ń yẹ ní sunday sunday wèrè sunday nìkan lòun máa ń ṣe kínní ní máa ń yà wèrè aláṣọ wèrè oníjìpù wèrè tó la búrọ́dù tó la máa ń sin lọ mọ́kà àti lọ màdínà kọ́dà wèrè wèrè lè jẹ́ pilọ́tì àmọ́ fẹ́ ya wèrè ni wọn ò ní gbé wọn ò ní gbé plane lé lọ́wọ́ wọ́n ní ọtí mímu yusabibu amradil fataka wọ́n ní máa ń ṣokùnfà àrùn gbére wọ́n ní ẹni bá mutí wọ́n ní yóò ní ẹ̀jẹ̀ ríru ẹni bá mutí yóò padà ní stroke ẹni bá mutí yóò ní cancer ẹni bá mutí wọ́n ní ibi tí ìtọ̀ ti ń gbà á sàn nínú ojú ara rẹ̀ kò ní padà ṣiṣẹ́ dáadáa mọ́ yóò padà daṣẹ́lẹ̀ wọ́n ní kóraha alimaida yóò padà ní ulcer wọ́n ní ojú rò ní padà rínà dáadáa mọ́ ẹ̀rọ àmùtí àdúgbò yìí ni ẹ̀rí bí wọ́n ṣe dání wọ́n wá di tán wọlé wọ́n ní kọ́dà bọ́ bá níyàwó tíyàwó náà da tọ́ fáyìn wọ́n máa bá báyàwó ẹ̀ láṣepọ̀ ni torí kò ní ságbára fún wọn àbí kíyàwó ẹ̀ nìkan padà kọ́ lẹ̀ tí ọba lè ṣe farada mọ́ wọ́n ní tọ́bájú obìnrin ní bá mú ọ́pọ́sibù kọ́mọ lọ́mọ láyé kò ní bímọ àwọn ìyá kan bẹ ní patinsin obìnrin yóò sì gbé ègò síwájú wọ́n wá sọ fáwọn ìmọ̀ ní obìnrin tó mutí ni wọ́n ní ha ìmí ilé mọ̀tọ̀ obìnrin lé ẹ máa pè wọ́n ṣàkíyèsí o ẹ ní gbogbo owó tí wọ́n gbà níbi iṣẹ́ àti pension general hospital ni wọ́n padà gba test two hundred and fifty thousand ọ̀hún general ọ̀kan náà àwọn àlùfáà ọ̀dọ̀ wa ń jóni ó lè ṣe test kan wọ́n ní two five lòun bá ní one five lòun mú lọ́wọ́ ní fọwọ́ rárá ní kàṣà ń pè àfáà ìdáhùn two five wọ́n ń ṣe é lẹ́nìkan bá gbé pólí bá gidi lọ́ba jùlẹ̀ gbì lónìí àfáà ẹ̀ṣá ẹni sòrò náà ọ̀rọ̀ ẹ̀tẹ̀yìn àlùmọ́ngìrì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọwọ́ aka two fifty ó pé ọba fún ní receipt ó ní kán lè ṣe test yẹn níbi tí wọ́n ti fẹ́ ṣe àbá ní kílẹ̀ ní kò lè ṣe wọ́n ní test ló fẹ́ ṣe àrùn kan ló wà lára ẹ̀ lẹ́yìn wọn fọwọ́ ra one five lẹ́ẹ̀ lè mú kó pé two five àbá lóun ọ̀gá tó ń fowó mọ́tò òun kún pétò òun lè wá ibi ẹni tí ó bá yá òun lówó mọ́tò délé òun wá ń ṣe alihamudulilayi alihamudulilayi tóun délé ìpè àṣẹ nǹkan ń bẹ lára àwọn èèyàn jàmbá ọlọ́mọ fàárẹ̀ sẹ́ni kankan wá jẹ́mọ́ bí yàrá bá ti fẹ́ káàrí o ṣeun kọ́ mọ́ mutí o agbé bàbá wa kan ní ọsibítù láìpẹ́ yìí àkọ́kọ́ ní dókítà kọ́kọ́ wí bàbá àwọn ò lè rìn dáadáa mọ́ dókítà ní bàbá sẹ́yìn máa mutí ah, bàbá làwọn ò mutí o tọ́ ó ní ẹja wá síbòmí ẹja wá síbòmí ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa ẹni bá mutí yóò máa kọrin torí ilé ilé ọtí gangan ni orin ẹni bá mutí yóò máa kó àwọn àlìjànú lọ lé ẹ̀ ilé ọtí ibẹ̀ làwọn àlìjẹ̀nu máa ń gbé bọ́ọ̀ bá tí wọ́n lọ ilé wọn wá tẹ̀lé ọ ẹ wàá délé wọn máa ba nǹkan jẹ nínú ilé ẹni bá mutí yọ padà máa ń kó àwọn aṣẹ́wó lọlé torí ilé ọtí gan ilé àwọn aṣẹ́wó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣe rí asibabu surubil khamri wọn ti ṣàrẹ̀ akílódé táwọn yẹn wá láwọn ọ̀fọ́ tí ilẹ̀ tó wá pọ̀ débi pé wàláhì àwọn àfa mutí àwọn kan bẹ́ẹ̀ tá máa ń ṣe mọ̀lúdì ní àdúgbò yẹn ṣéwù àtàwọn mùrídì wọn ti kọ́kọ́ mutí nínú ilé náà tán bá wá jáde síta èyí tí àsákẹ́rà náà ti mu àsákẹ́rù náà ti mu yọ̀ọ́ máa ní abálẹ́kọ́líbù ilẹ̀ ẹ̀kọ́ náà mú tàyè àmà aliyi fagara mi bi nabi yi mu ayama o ti yo. ṣé ibrahima ṣé ibrahima ẹ eh, mo ní tí mutí ṣé ibrahim àjọ ọlọ́run ọlọ́run ní odò òun ní ọlọ́run ní ẹ pè àbí ẹ so eré rẹ ti dàrú kátó wá gbé àwọn afọtí pé oògùn jẹ̀díjẹ̀dí ọ̀pá iwájú ọ̀pá ẹ̀yìn àìmọ̀ o anabi ni ma jẹ alala ṣẹfà akunfin ma rọ ma aleikum ntọ́lọ́wọ́n bá ṣe ilé ìwọ̀ fún yín ìpè má débẹ̀ aburú wà ń kò ní fi wòsàn síbẹ̀ fún yín wọ́n wà ní àdébí ah, àìmùtí náà ebi àákàn fi ń po àgbo ni irọ́ o ẹnìkan náà dán o lásìkò ànábì Umu Salama ó ní àsìnáwó lè dà wá ó lóun ò mu tí òun fẹ́ fi po ewé àtẹ̀gbò ni ànábì ní ewé àtẹ̀gbò nìkan ni kò mu ọlọ́run ń ṣe ewé àtẹ̀gbò ní aláàlè fún wa ká fi mú àrùn kúrò nínú ara wa àgúnmu oyè efirin ewé ìjákújá ewé káṣíá èpo mangoro tó bá ti mú àrùn kan lọ nínú ara rẹ ọlọ́run sì lẹ́tọ̀ fún ọ àmọ́ mọ́ fi ọtí sìn èyí tí wọ́n bá ní kọ́ ọ fọtí pò wá omi ògì àbí kọ́ lọ́ọ́ wá omi àbí kó da sẹ́mùsẹ́mù sí i pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò ṣe iṣẹ́ ti àbọ̀sàn wẹ́wẹ́ ẹsẹ̀ mu bàbá àbọ̀sàn wẹ́wẹ́ àmọ́ kọ́ ọmọ wa mutí wọ́n bí bàbá wa sẹ́kù ọ̀tẹ̀mín eh, bàbá sẹ́kù fọ̀zán ṣe é gbọ́ ntálùkù rà ní sọ ọlọ́run yẹ jìnnà sí nǹkan o tí wọ́n fẹ́ sun mọ́ ara rẹ̀ ibi ọba tí wọ́n fi ń sára tó bá ta ṣe dùn kán àbíjàmá sẹ́yìn pé nínú làákàyè wò pé àyè bá mú bí wọ́n ní àmọ́ mú ni àmọ́ ibà lè fi sí ara wọn ní kódà kódà ẹ wá ara àwọn kankan bẹ tá a mú ní ìṣètò jẹ pé òun náà ipò ọtí la kà á sí ẹlòmíràn wá ní ah, ah, díẹ̀ làwọn máa mú àwọn èèkó òun ò kólukọ́tà rí òun ò sì gúnyàn lọ́bẹ̀ rí kọ́dà òun ò ṣubú rí òun ò sì sọ́kúsọ rí àní díẹ̀ tíntín lòun máa ń ṣe ni lòun máa ń mu anabi wasa sallam wa sọ̀rọ̀ anabi ni ma asikara ma asikara kathiruhu fakọliluhu haramu ẹ gbọ́ wa ma asikara kathiruhu anabi léyìí tó bá jẹ́ pé tẹ́ bá mu púpọ̀ ẹ máa ta gẹ́gẹ́ fakọliluhu haramu díẹ̀ rẹ̀ náà haramu ni nítorí díẹ̀ díẹ̀ náà lẹ́sẹ̀ kí ni lẹ́ẹ̀ máa mú tẹ́ẹ̀ pé ẹ mọ̀ resi kọ́ta àwọn míì ní àwọn emu táwọn àwọn ń ta ni o àìmọye alájẹ ọlọ́tí alájẹ ọlọ́tí yóò lọ mọ́kà yóò tó ràn yàn bẹ́ẹ̀ bá wá gbé owó owó ọtí lọ mọ́kà sówó àlàálí nìyẹn wọ́n láwọn kan bẹ tí wọ́n bá ti dé mọ́kà tí wọ́n ní labbaika Allahumma labbaik ajẹ́pẹ̀ ìwọ ọlọ́run labbaika Allahumma labbaik innal hamda wa ni'mata laka wal mulku la sharika la ajẹ́pẹ̀ ìwọ ọlọ́run wọ́n lọ́lọ́run ní ẹ bá ń tú ẹ bá ń tú ẹ bá ń tú owó wo ló tòjọ tó fi wá mọ́kà wọ́n wá rí i pé owó ọtí ni owó olè ni owó jìbìtì ni owó lótò ni wọ́n lọ́wọ́ ni lálàbẹ́ ìka wà lásà ìdá ìka ọ̀ káàbọ̀ ẹnìkan ò sì ní da ọ orinrin ìyàwó bí ni ọ wà ìyà padà lọlé ànábì ni ìsàhárama ìsàhórìmà ẹ lè gbọ́ yín jàmáà mi o tí wọ́n bá ti ṣe nǹkan nǹkan ní èèwọ̀ pé ẹ gbọ́dọ̀ jẹ́ hurrima alayhi thamanu ó ní inna Allaha ó ní ọlọ́run ọba wa idha harrama shay tọ́lọ́run bá ṣe nǹkan jíjẹ kan léèwọ̀ àbí mímu harrama alayhi thamana owó tá a bá pa ń bẹ̀ náà owó haramu nígbà tó ní wọ́n ń kọ́ àwọn ta ọtí ni ìwọ ò mú ọ mọ̀ pé wọ́n ló ti sábà bí táwọn táwọn mú ṣe mú tí wọ́n fi ń kó sí kọ́tà táyé wọ́n fi ń bàjẹ́ ṣé wàá rí gbogbo tó bá ti nítumọ̀ ọtí kokéè ni o igbó ni o rọ́bà ni o wọ́n àwọn kan tó ń fín gọ́ọ̀mù ee eh, wọ́n mu gọ́ọ̀mù wọ́n láwọn kan tó ń bẹ tọ́jú pé àwọn tí wọ́n àwọn ń fin alábùkún ni kán lè bá a ṣiṣẹ́ dáadáa ara ẹ̀ náà ń sì gánà jàmá àfa kan tó kéwú tí ò báyìí ó ní ẹ ẹ lọ lè mú mi tọ́lọ́run ti dá mọ́ mu sìgá wá ọtí lọ́lọ́run sọ ẹ má da àwọn yẹn láàmú wàhálà yẹn ti pọ̀ ju ẹ̀yìn àlòsùn náà yẹn ọlọ́run ní a máa mu sìgá mo ní àyà rẹ̀ wà ń bẹ́ẹ̀ kìí ṣe gbogbo product náà ni alukurani kó sí inú òun kàn sọ̀rọ̀ kalẹ̀ ni èèyàn máa wá fi ọ̀rọ̀ yẹn máa fi wọn gbogbo tó bá wà ní eré ilẹ̀ ọlọ́wọ́n bá ní wala tulikum bi aidikum ila taluka bá ní ẹ má fọwọ́ ara yín fa ìparun fúnra yín kí n lọ tí jàmá ìparun sìgá ńkọ́ ṣé ẹnìkan mọ́ mo sìgá kọ́ lálàáfíà kalẹ̀ iná iná àwọn náà kọ síbẹ̀ pé gbogbo ẹni tí ń bá mu sìgá ọ pọ́sibù kọ́ mọ̀ pẹ́ kú <laughs> wọ́n ní o lè kú o lè kú tó ní dúró tọ́jú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ntọ́wọ́ mi lẹ́nu àbí yọ̀ǹgì káfọ́ máa ní bọ́láyà yẹn wá sí wọ́n mọ̀ pé gbogbo tó bá ti pani la ẹ̀sìn gbégi lé kéèyàn ma àṣà àṣà kéèyàn ma wáyé kó sì kí bọ́ ní ọmọ rẹ̀ ọpọlọ ní o ti máa lọ lé dáhùn gbogbo òmùkúmù yẹn kòkè kòkè lọ́wọ́lọ́wọ́ báyìí fatiwa àwọn àfa bẹ́ẹ̀ bá gbé kòkè wọ Saudi Arabia báyìí tó bá jẹ́ pé wọ́n bá ba lọ́wọ́ rẹ nínú ìlú ọ̀sẹ̀ wọn tó bá jọ màlúù okò rẹ ti bàjẹ́ lu ó ti wà nù kọ̀ǹpútà tó bá wá jẹ́ pé èso màlúù wọ́n wá lé ọlọ́ lu yín lẹ́yìn ìgbà tó bá ṣẹ̀wọ̀n tán àmọ́ pé ó fẹ́ gbé wọlé láti Nàìjíríà ó fẹ́ gbé wọlé láti Pakistan ó fẹ́ gbé wọlé láti India wọ́n wá ka ọ lójú ọ̀nà ó ti wà nù pásítọ̀tù wọn pé tí ìwọ bá gbé oògùn olóró wọ ìlú Saudi Arabia pípa aláṣẹ kínní là á pa ọ gbàgàdà gbàgàdà haúsá rẹ wà òyìnbó rẹ wà àti Yorùbá. ẹni wọn ní wàhálà wọn ti pọ̀jù mbẹ́ yẹ kí ni wọ́n ń pa wọ́n fún wọn ò ní pa á ẹni tí máa ń balẹ̀ jẹ́ Ọlọ́run ní ká ẹ mà bí wọ́n pa bí wọ́n ní pa á nísì ọ̀kan ní àwọn ọmọ Jẹ́dà lárúbáwá àwọn ìdọ̀tí lárúbáwá kan báyìí àkọ́kọ́ tó wọ́n kọ́kọ́ mu koke ọmọ ìlú kan ló gbé lọ kó jẹ́dà lọ́ba fún kéèké sí mú ọba mú kọjá agbára ọlọ́run lọ́sàn ni yóò rí mọ́tò wà délé ń délé báyìí ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ wọ́n wà nínú ilé ọmọ kan náà ló sì bí ìyàwó rẹ̀ ti sẹ́ẹ̀tì oúnjẹ sẹ́ẹ̀dì tébù ọ aṣọ ọlọ́run báyìí yàrá ẹ̀ lọ́kọ́ gbà lọ bó ṣe kó yàrá rẹ̀ lọ́bọ̀ aṣọ ọlẹ̀ ó fẹ́st lọ́rùn rẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ rẹ gbọ́n òun dáàdi oní dáàdi dáàdi has come dáàdi dáàdi ta lọ́ba lọ́ọ́ lè pàdé bàbá yẹn èdè bàbá rẹ ti dàrú kí ló mu jama kòókè bàbá yẹn wá mu ọmọ yẹn wá jọ ọmọ mọ́ ọwọ́ àdá gẹ́gẹ́ bí adìẹ lọ́wọ́ ẹ̀ àbí òbúkọ kékeré òbúkọ kékeré bẹ́ẹ̀ bá ti mu kókè bọ́pọlọ bá ti dàrú níta wàá rí kí wọ́n ọmọ ṣe kínni kọ́ ọmọ rí ó sì fọ ọmọ rẹ̀ wọlé ó mú lọ kíchìn ọmọ ń sin bàbà bàbà bàbà ó sì da dùbúlẹ̀ ó fẹsẹ̀ méjì ó fi tẹ̀ lọ́wọ́ ó sì gèrè rẹ̀ bọ́lẹ̀ ó wá ju eré ẹ̀ sínú inú dustbin ibi wọ́n dalẹ̀ sí èyí tó kù ó jù sẹ́yìn lẹ́kùn lọ́ba lọ́nu yàrá rẹ̀ lọ́ba lọ́nu da blanket bora lọ́ba sùn lọ ọmọ kan tó bí láyé rẹ̀ náà ìyàwó sàn pé ah, ah, ah, dádì ìyàtọ̀ ọmọ rẹ̀ àgbọ̀ òun wọn àbí wọ́n lọ lè ra nǹkan kan nísàlẹ̀ ní bóyá wọ́n lè ra júùsì tán fẹ́ mu lọ́ máa ń pè ó tó wọ́n fún lómi ní kitchen ó sáré jẹ́ ńlẹ̀ńlẹ̀ ah, ẹ̀jẹ̀ wọ́n á gbẹ́ran wọlé ni ah, la ilaha illallah yóò tajú ká tó wọnú dọ́sípìn báyìí sábà kí tí wọ́n bá dùnyàn lẹ́sẹ̀kẹsẹ̀ náà kéèyàn máa ń dákẹ́ ìmísí kan ó sì máa ń ṣe kínní ọwọ́ àrọ́ ọmọdé tí ń yanu báyìí pàkà pàkà hey hey my daughter awuzubillah kò ní da fẹ́ni tí ń gbé kókè àfa àti ń ṣàdúrà fún kò ní da fóònù náà àbẹ́mu kó àwọn afa kan ń ṣàdúrà fún àwọn kókè ìpè ẹ̀ máa lọ ọ̀kan bẹ lẹ́kọ̀ọ́ yìí ní dáko ẹ̀ wọ́n bá ti ń gbé kókè lọ yìí máa fa tẹ̀sùbá tẹ̀lé wọn lẹ́yìn ọba sì ti dé báyìí yóò kó millions of dollars èyàn máa ní karama ìgbà tí ó fi dérí bẹ́ẹ̀dì karamba ní ti sùn lọ nígbà ojú wa dá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sunkún ta lọ pa àjàmọ́ ebe n tó kó kókè wọlé owó ògìgì ní wọ́n bá ti ń sọ ní island tẹ́jọ́ ń sọ níbi iṣẹ́ má bá wọn gbé o ìjọba nàìjíríà kan ò ní fi ọ́lẹ̀ ẹ rí ìyá fẹni tí mu kókè jama nínú sharia islam ẹni abá ẹni asitafurula ẹni tí mu tí nínú sharia islam ẹni tá a bá bá ti mu tí tá a fà á kò ń lé ọtí nínú sharia islam ni pé a nà lẹ́gba fọ́ọ̀tì tí o bá fẹ́ jìyà lọ́rùn àwọn tó bá ilé kúnjọ́hún ilé ìwọ̀nà lọ́rùn ló ṣe jẹ́ pé ẹgbàá fọ́tì yẹn ni ọmọ jẹ́ kàfàrà fún wọ́n ní tọ́ba tó mú ẹ̀tún náà lẹ́gbàá fọ́tì tọ́ba tó mú ẹ̀tún náà lẹ́gbàá fọ́tì tọ́ba tó mú lẹ́yìn náà ẹ̀pa nítorí ẹni mutí ẹ̀mí àwọn èèyàn ṣèfù lọ́wọ́ ẹ̀ àmọ́ wọ́kọ́ da pa o ṣẹ̀rí àkọ́tún ni o ẹ gbọ́dọ̀ mọ́ mọ́ mi nìkan pọ̀ fẹ́ mutí pọ̀ fẹ́ mú mọ́lẹ̀ o kọ́dà ṣẹ̀rí àkọ́tún yìí wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀ ìpèsè òṣèbẹ́ lóòótọ́ sọ wá tú bá kò ṣe mọ́ tọ́ba ni àwọn sì máa mú lọ ọmọ bá nǹkan jẹ́ lọ àwọn sì ṣe wá òpè àkó tó bá nǹkan jẹ́ àwọn ọba àwọn náà jẹ́ sẹ̀ríà ni ọ̀dájọ́ adájọ́ ni ó sì fòfin lé ẹnìkan gbọ́dọ̀ mọ ẹnìkan ládùúgbò sẹ́ńpé ń pariwo wáàsí tí òrùjú ni ń ṣe o wáàsí mi ò sì dàrú o tọ́ kọ́lọ́mọ́sá ìsanu wa lẹ́yìn náà ẹni mu tí wọ́n ní kò ní jọ ọmọlúwàbí ẹni tí mu tí wọ́n ní kò ní wà lìjánná ànábì láwọn mẹ́ta kan bẹ wọn ní wà lìjánná ẹni tí ń pa àyà ẹni tí ń fi ẹni tí ń mutí ẹni tí ń ṣèrègùn lórí oore àtẹni tí nínú ẹgbàá wa kan ẹni tí ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ lọ́kùnrin gbogbo aṣọ tó bá wọ má jẹ́ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ dákun torí ọlọ́ ibi tó ti gbọ́ náà ló ti ń gbọ́ ẹ̀ ọkùnrin ni o àmóbìnrin aṣọ tí wọn kọ́ dà fẹ́ kọ́ máa kanlẹ̀ tó tó nítorí gìgìrísẹ̀ wọn àmọ́ wọ ọkùnrin gbogbo aṣọ rẹ̀ gbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ ẹnu wọn bá tọ́lọ̀ ní ká lè sọ náà ní àrísọ yìí kọ́lọ́mọṣà ìgbàlẹ́sìn fún wa ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo istajibu lillah ẹ̀dọ́lọ́ lóhùn ẹ yí padà walir rasul walir rasul ẹgbẹ́ súnà nàbìtà kàyí káyí padà idha da'akum lima yuhyikum tọ́lọ́run bá pè yín lọ síbi nǹkan tí yóò ṣàǹfààní fún yín tó jẹ́ erígbèsè ayé tó dáa lò bàbá kan ládùúgbò wa tán pè ní ó sójà ó mu tí fá débi pé kò rí nàmọ́ bọ́bá wa wá mọ́ṣáláṣí wa ní kábùn òun ní owó tó wọn fi jẹun oúnjẹ wọn rà fún ọ bàbá fún ọ lóhùn sí ọtí ló tún ṣe kínni ló tún fẹ́ rà àwọn ọmọ ará ìṣà tí wọ́n máa ń da yín dúró lójú ọ̀nà kẹtù lọ́nà èkó bàbá ẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ka kọjá ah bàbá olówó yọ̀dà fún yín àwọn kan pàdé wa níjẹ tàbí eh, àwọn ń bá dá wà lọ ni ní wọ́n bá ń fọwọ́ ra mọ́tò pé ah bàbá ẹ ṣe wá lórí ah àwọn ẹsẹ̀ kínní kan mu sáwọn lè ilẹ̀ fún lọ́wọ́ ẹ rẹ̀ yín wọn ni igbó àtọ́tí lọ́yọ́ ẹni bá ń ra àwọn yìí lọ́wọ́ yín ń dákún pírọ́blẹ̀mù wọn ni nígbà ọ̀ya wọ́n sá fọwọ́ ra mọ́tò fa títí ńgbà mọ́tò débi tó ti rìn dáadáa wọ́n ju mọ́tò lẹ̀ lọ́kàn ní àwọn tàbílẹ̀ gírí <laughs> ó sì pòṣe lọ́ba wọ́ọ̀ṣe èmi ṣe tàwọn léegi alòsùn náà ni èmi lóde mi bá ti lọ dáwà wéré ní jáde wéré ní sekini ní darí sílẹ̀ káwọn tàbílígì náà káwọn náà tún ṣe ẹ bá ti lọ wéré kẹ̀dárí wéré sí ilé oṣù mẹ́rin oṣù mẹ́rin àbí oṣù mélòó ní jama ọjọ́ mélòó ní jama ẹ má jà rí ẹ má jà sàṣejù lọ wéré kó o ṣe kí ni kó o dé wéré kó o sì kéwú kó o tó lọ torí kéwú lọ fẹ́ lọ lè kà lọ́hùn àti gbogbo àwọn àkídà táwọn afáàn pè wọn ṣàkíyèsí kọ́lọ́ mọ́sá bá wa tún wọn ṣe kó tún àwa náà ṣe. ọlọ́ni wa máa ń tábà tábà láwa lè wàláhì wọ́tọ́jẹ́ pé kò sí ìran ọtí tó mórí tọ́ba tí mú mọ́ ọlọ́run sì fèrè jọ kò ní sí àkọọ́lẹ̀ pé o mu tírí láyé rẹ nínú fáìlì ẹ̀ àmọ́ ó ṣòro ṣe é ọtí ṣòro filẹ̀ tẹ́tẹ́ ṣòro filẹ̀ ṣìnà ṣòro filẹ̀ àmọ́ Ọlọ́run promise rẹ pé illa man taba wa amana bọ́ ọba túbà òun ó sì pa gbogbo tẹ̀yìn rẹ kò ní reflect nínú fáìlì ẹ̀ mọ́ nínú àkáǹtì ẹ̀ Ọlọ́run wọlé agbára rẹ yọ wọlé àánú rẹ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà fún wa tàwùbà àwọn tán kó ìkalẹ̀ ọbẹ̀ lè bàbá imam ìkàlẹ̀ gbogbo àwọn àlùfáà kọlọ́mọṣà bá ní sanyẹ́lẹ̀ sàn dáadáa subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh alhamdulilayi asalaatu wasalaam ala rasuli kareem adúpẹ́ fún ọlọ́run ọba tó ní kí ìjókòó ìkí ó lè wáyé. adúpẹ́ fún ọlọ́run ọba tó ní kí ìjókòó ìkí ó lè wáyé. bákan náà